five minutes ìṣẹ́jú márùn-ún gbogbo ìgbà tí wọ́n ń lò láyé ìgbà mi jẹ́ ó dá ó yẹ mí kálẹ́kálẹ́ sàn mí jò wúrọ̀ lọ jẹ́ ń rí bá ti ṣe é ní five ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún gbogbo ìgbà tí wọ́n ń lò láyé ìgbà mi ìgbà mi jẹ́ ó dá ó yẹ mí kálẹ́. àṣírí ẹ̀kọ́ ó máa tún lójú ewé ayẹyẹ mi ó má di yẹ̀yẹ́ kẹ́kọ̀ọ́ má dògbò láyé má fi mí. kí ló dé tẹ́ ń pè mí náà kí ló dé tẹ́ ń pè mo ní kẹ́ máa pè mí mọ́ ṣé nǹkan mi ò sí mi ẹ̀bẹ̀ mo ní kẹ́ máa pè mí mọ́. ẹ ah. sọ̀rọ̀ ní sòrò Ma má bínú kò yẹ mo mọ̀ pé inú ló ń bí ẹ̀ torí ẹ̀ náà ni mo ṣe ń pè ẹ́ tó fi gbé kọ́ kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ sọ fún mi kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ. mi ò fẹ́ nǹkan kan ṣé mo sọ fẹ́ pé mo fẹ́ nǹkan kan mo ní mi ò fẹ́ nǹkan kan fi mí sílẹ̀ mi ò fẹ́ kó pè mí mọ́ ni. ó dà má bínú má bínú sí mi. olórí burúkú yẹ bó ṣe wà yẹn bó dẹni dá fún ẹ òní dé òní yẹ olórí burúkú máa ṣàǹfààní yìí òní yẹ olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ máa gbà mí. ṣe yọ ṣe é ṣe yìí ni ṣe yà wèrè ni ṣé ó burúkú ni irú sọmọdé yìí àdìbò wọn ò tó bẹ́ẹ̀ sílé wọn ni ẹ bá yẹ ọmọ yìí jẹ ni. ẹ gbà mí. ẹ̀yin lẹmọ tí ẹ bá wọn rojọ́ ọ̀nà kọ́nà làwọn olówó yẹn máa fi ń wá owó burúkú jáde ìkọ́nú àwọn ọ̀nà òṣèlú ọ̀fíìsì aládùúgbò wa yìí. ṣé o bá ṣe pé mo tọ́ ọmọ mi dáadáa kó máa má bàa yọ ọmọ mi jẹ́ fún mi. kò lè bá yé jẹ ayé tiẹ̀ lèmi máa bàjẹ́. ẹni sùn bẹ́ẹ̀ ni sùn. ẹ

ọdún bàbá mi fẹ́ gbowó ọdún ní àdá mi àwọn jẹ́ gbèsè ẹ̀ẹ́dọ́ bàbá mi sọ̀tọ̀rọ̀ bàbá mi sọ̀tọ̀rọ̀. bàbá mi sọ̀hún mọ̀rí nígbà ìdókú lọ́fàájú orí ẹ̀ má jẹjà o ìrànwọ́ kò ṣe gan orí kò láṣẹ o owó kò lọ jẹjà o. ẹ tó gbọ́n bàbá mi wí. ẹ̀rí mẹ́ẹ̀ẹ́dógún wájú orí mi. ẹ bóyá bóyá kò yẹ bàbá mi pọ̀n rí mẹ́ẹ̀ẹ́dógún wájú orí rẹ̀ àwọn rí fifteen àwọn rí wájú orí rẹ̀ o gbogbo wọn bá pé kò ṣe pátá wọn kò ṣe o ọkọ má dẹjà o má dẹjà o ẹ fún bàbá mi lówó ọdún. a ò jẹ́ gbèsè a ò jẹ́ gbèsè a jẹ́ a ò jẹ́ gbèsè a jẹ́ sí gbèsè a jẹ́ a gbèsè a jẹ́ orúkọ Jésù orúkọ Jésù agbára ìjẹ Jésù kábíyèsí alágbára a fi Fọlá ètò ìjẹ́ ọmọ Mùmí a fi wọ́n lè wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ gbogbo tó ń jẹ́ ìdíwọ́ ìdènà nínú ayé wọn kọ́lọ̀ mú kúrò. àmín kó rí bẹ́ẹ̀. àmín kò ṣe bẹ́ẹ̀. àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. mọ́mí ègbé ni fún ẹni tí a fi rán tí ò jẹ́ ègbé sì ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ hmm. mo lè kéré lọ́jọ́ orí mọ́mí ṣe gbọ́ ṣùgbọ́n ìmí ọlọ́run ẹ̀gbọ́n mi máa mi ò rí nǹkan kan. Ah. ẹ rí nǹkan kan kẹ dáàdi. mi ò rí nǹkan kan. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mẹ́mi a máa máa gbàdúrà náà ni a ò ní dákẹ́ àdúrà ṣe mọ́ mi a máa máa gbàdúrà rẹ. ẹ rí nǹkan kan pẹ̀lú gbogbo náà tó ń jó mi ẹ rí nǹkan kan. lọ́la Samson kí ló dé pẹpẹkẹ tó di church. àṣà ó ti ṣe é láti wà nísàlẹ̀ náà àkọ́wọ́ pé káwá yọjú sí lókè ní kẹ́lì mọ́ wípé àti wà around ni sà. ok ìyẹn náà dá ẹ̀yin kọ́ àbúrò yín kọ́. ẹ àjọdín náà ni ó wà ń sàlẹ̀ sà. ok ẹ ẹ máa nìṣó ní church máa jọ yẹn sí ṣùgbọ́n ọlọ́run á wà pẹ̀lú yẹn. mọ́mí mo fẹ́ fi àsìkò sọ fún yín wípé nínú church à ń ṣe program kan wọ́n na program náà ni bó jẹ́ thirty minutes lè lè lò níbẹ̀ ẹ jẹ́ àjọ lò ká túbọ̀ gbàdúrà ṣẹ́gbọ́n máa.

a máa ṣe náà ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí o. wo wo wo yàá dúpẹ́ mo fẹ́ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ o gbogbo ohun tó bá ti jọ mọ́ owó bí mo ṣe wà yìí mo yọ̀ǹda mi ò ṣe kò sí dà ń bẹ́ẹ̀. Eh, nígbà tí ti tì ẹ bá wá dé ta ló fẹ́ dúró. kí wọ́n bá mi ṣe kí wọ́n bá mi ṣe kí olúwa ló ṣe ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mi ò lè bẹ́ẹ̀ ni mi ò fẹ́ wàhálà ọ̀rọ̀ owó bí mi ṣe wà yìí bí mo ṣe dúró ni mo dúró yìí o olúwa ló ṣe ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá wọn ṣe kọ́ máa bá mi ṣe kò sí dà wà mí ṣé jà wà bẹ́ẹ̀ ẹgbẹ́ da o ẹgbẹ́ da ẹgbẹ́ da ẹgbẹ́ da ló la fẹ́ dá káàlè rí dá ẹgbẹ́ da bá ṣe máa tọ́ nìyẹn ẹgbẹ́ da orí tó bá dá báyìí ló máa kó òun lọ̀rọ̀ ah. ẹgbẹ́ èmi wàá mọ̀ nǹkan tó rí tó fi sọ pé ò ah. ṣe àmọ́ ah, máa bá wa ṣe. kí ló dé? báwo ni ṣe wà ok ẹ ra jàre welcome sir báwo ni everything. ẹ káàbọ̀ sir ẹ káàbọ̀ sir ọṣẹ tó gbọ́n báyìí inú rúmi gan ni sà àti toilet mo ti ń sáré bọ̀ sà pàrọ̀ dàbí ọ̀fẹ́jú di mi gbọ́n wọn ni mo ń sáré bọ̀ sà yes sà. ilé ló tó yìí ilé yìí máa da o. o hmm. pé méjì ládùúgbò yìí. ẹ̀ẹ́ ah, ah, orí mi ẹlẹ́dàá mi níbo ni mo wà nígbà tí wọ́n ń pinre àtowó ah, obìnrin tó bá ń gbénu ilé yìí ó máa gbádùn kù ni. inú ilé wo. ilé yìí náà ni. ọ̀gá wa ẹni àdúrà nìyẹn o èpè ní mọ́ yín torí pé nínú ilé yìí àgbádùn yín ẹ ṣe dáadáa sí wa ẹ jẹ́ ká tiẹ̀ máa la pé ọmọ ọmọ ọmọ ọmọ atẹ́rẹ̀ ọ̀fọ̀ dídí ni wa ah ọ̀gá ẹ ní dànù ẹ ní ṣubú dànù. Ah, ẹ tẹ́wọ́ kí n ṣàdúrà fún yín tọkàntọkàn ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ọlá mẹ́ka. ẹjọ́ ẹ ti pọ̀ jù ti máa ń sọ̀rọ̀ jù ṣé wo nìkan ni. ti ọdún tó ti kọ́ ilé yìí o tèmi ti mọ̀ kò ní ẹni tó ń wa wá kò lẹ́yìn kankan ju ọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ̀ lọ. wọ́n dẹ̀ pọ̀ bíi. bí ó ní principle ni ẹ Yàdúpẹ́ hmm? bó ṣe rí mi yìí báyìí tí mo ṣe dúró yìí hmm. ṣé ọkùnrin sì lè pè mí ṣá. ta ni. tájù ni mo lé mi. Hmm, a lè pè ẹ. E, e, èwo ni tó wá ń ronú sí wọn á pè mí ẹlẹ́sìn. ẹ jọ ọmọ mi ti wá ṣé àwọn ọkùnrin á ti máa pè o. tiwa tiẹ. àti pẹ́ tó bá ń gbọ́ tipẹ́ tipẹ́ tipẹ́ kódà ọmọ máa bò bí èrà ṣúgà báyìí. wọ́n máa bò ó ni. bẹ́ẹ̀ ni. òṣèbùdúpẹ́ Yàdúpẹ́ a máa ríra. Um, èló la máa ná fún project báyìí sí. Uh, a máa ṣe sáp but mo ń rò pé a ná between fifty two to fifty five million naira sir. three million naira náà kì í ṣọmọdé owó just go back calculate everything and make it um, let it be accurate okay, okay? sir. a máa ní láti lọ sí àwọn sáìtì wa tá a máa ń lọ yẹn ní wake to boy bí a ti tí ọ̀tún láṣà ó débẹ̀ ah no problem. Esa, sà ẹ rọra sà ẹ pẹ̀lẹ́ sà ẹ sà mi ìfẹ́ fi ko ní lójú bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn ni ṣó ti yẹ àti pé àwọn èèyàn ọmọ tó ń ṣẹlẹ̀ wọ́n ṣàǹṣe ìgbóṣìbórí ṣe ràn wọ́n. ó yẹ kó mọ̀ pé mo máa ń ní ọ̀rọ̀ láti bá yín sọ ṣùgbọ́n kó lè yé wọn ṣé mọ̀ pé ọmọ dédé ò lè mórí jẹ kó má ra lọ́wọ́. àwọn pòfẹ́sọ̀ tó wà nílé kẹta níbi ilé ìyá ológi tó ń wà lẹ́gbẹ̀ẹ́ ilé ibi ọ̀dọ̀ shaman community àwọn ni wọ́n mú un eléyìí wá. kí ló ṣe. ó dàbí pé bí mo ṣe ń wo dẹ́gbà máa fẹ́ ṣe wẹ́ẹ̀dì ni ó dàbí máa fẹ́ ṣe wẹ́ẹ̀dì ni àti pé ṣẹ́ẹ̀rì wọ́n ní àwọn òwe pé àwọn olè mọ̀sọ́ bẹ́ẹ̀ ṣe máa rìn kí bóyá máa wà ní ó lè jẹ́ pé gbogbo ọ̀sẹ̀ ó lè jẹ́ sáìtì lè máa fi wà throughout pé kí n bá wọn mú fún yín mo wà ní pọ́nbọ̀ mo wá fi iṣẹ́ fún yín kẹ́ máa wò ọmọ tó fẹ́ ṣe wedding fún yín ọmọ wọn ọkùnrin ni age of twenty three ló wà ìyàwó tó fẹ́ fẹ́ ọmọ twenty one years mo dẹ̀ jà sí calculation wọ̀nyẹn ẹjà sí calculation yẹn <laughs> calculation yẹn ni wípé tọ́wọ́n ọmọ yẹn bá fi máa tó bíréèjì tèmi tàbí bíréèjì tì í àwọn náà ti bẹ̀rẹ̀ sí jẹ́ wọn mọ́ ẹ wo calculation ẹ wo calculation. máa lọ. ẹ máa lọ sá. just go. okay. but plan wọn yẹn in fact ó ṣe kíní gan because èmi gan fúnra mi gan fẹ́ mo ṣe tètè bímọ ọmọ mi ọmọ eighteen years ni bó ṣe wà yìí gbàmílélógún gan máa fi bẹ̀rẹ̀ sí bí máa bẹ̀rẹ̀ sí ṣe ọkọ ìyàwó. do you get here? I was told you don't like girls. But I think it is because you have not seen a girl as beautiful as I am. Baby, I'm here for you. ọkùnrin ní ẹ tó bá wọ̀n ẹ́ o lè ṣe mí bí àrìsó tó bá dẹ̀ wọ̀n ẹ́ o lè tàn mí kó change mi sí full housewife. I'm here for you. Listen. I am not in good mood. Okay? I understand what is going on. And I don't care where it's coming from. Now, stand up and get out of this room. Now! wọ́n ti sọ fún mi. oh my jeez. wọ́n ti sọ fún mi pé nǹkan tó máa sọ náà nìyẹn bọ̀ wọ́n sọ pé tó bá ti sọ bẹ́ẹ̀ pé kí n má dáhùn yẹn kí n má gbà pé kí n tàtàn sí ọlọ́run kí n tàtàn but mi ò ní tàtàn bẹ́yẹn máa gbére fún ẹ ní ọ̀ṣẹ́ that is good o tí ẹ wò pé màá ṣe máa ṣe fún ẹ wàá sunkún àwọn tó ní a sunkún i bet it. mo no, ò nà no, má wà you just wait. ti yó ti yó kí ni wọ́n ṣe. sálẹ̀ ni tó jẹ́ kí lady wọ bedroom inú yín mo mé ìpẹta ló plant lady sí bedroom mi nù yín. I will say it again. Ta ló bú lady wọ bedroom mi nínú yín? Ọlọ́run eh, ìjà rí lábùrú. A lè rí ohun tí ó dáa ah, ga o ah ǹkan wá kiri. àṣọre ah, ibẹ̀ ni nà ń kọjá níbẹ̀ gbàdúrẹ́ẹ̀tì yẹn yà wọlé kó máa bọ̀ straight ilé mi náà ló ti máa rí yẹn exactly wọnú estate yẹn bẹ̀ ni ẹ o ò ṣe. ọ̀gá ẹ má bínú ẹ àwọn tá a lè pè yẹn. nànà ọmọ kí mi ò mọ̀fin tó ti yẹ ń sìn contractor lè mi developer ni mi tó ti yẹ ń sìn gbogbo àwọn iṣẹ́ tèmi ń ṣe nìyẹn but àwọn tó mọ̀fin tí wọ́n jẹ́ CID tí wọ́n lè tọpinpin nǹkan tó ń ṣẹlẹ̀ tó máa mọ bí lady ṣe wọ bedroom mi àwọn ni mo pè wọ́n dẹ̀ ti fẹ́ débi nsìn. handsome man please i think i want to say something. kí ló dọ̀ mo ní kí ló dọ̀ kí ló dọ̀ adájọ́ ti di ẹ̀rẹ́ dọ̀rọ̀ tọ́lí bàtà ló mú ẹ̀rọ báwo ṣe wọlé kí ló gbẹ wọlé tàlẹ́ tẹ wọlé nǹkan kan tó dá wọn lò wọ́n dì sí wọ́n lọ. orí ò dáa orí ò dáa wọ́n bẹ̀ sí náà ẹ ya tó ti mímọ́ bẹ́ẹ̀ o tún wá o tún wá o tún létí you dey craze. Ah, ah. ayé mi tèmi bá mi pọ́tẹ́bù wọ́n ni ẹ̀yà burúkú ni ẹ ẹ̀yà burúkú ni ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ kọ́ ló ni ah. bẹ́ẹ̀ tẹ̀ kọ́ ni. mr eh, please come please come please come ọṣẹ má bínú jàre ọṣẹ òkọjọ mẹ́ta àwọn kírímínà tí mò ń sọ nìyí eléyìí àti eléyìí ẹ máa kó wọn lọ sí station yìí tó bá di ọ̀tún láti ń bára yè máa wá wò wọ́n bẹ́ẹ̀. Mr. Man don't say anything. gbúrú ṣé n tó dalẹ̀. sọ̀rọ̀ move. ó yà ó yà ó yà ó yà ó mẹ́fà. ẹ sábà wà á wà á wà mẹ́fà. ó ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ìwọ kìtì ní òde yìí ṣe. ó ó ó ẹsẹ̀ mú. ẹsẹ̀ mú. ọ̀gá mi ni mo ṣe ṣé ọ̀gá mi mo ta tí ní àti mo ṣe ọ̀gá don't say anything. No, no, no, no, no, no, no, it's okay, it's okay. It's okay. Yes, sir. Go back to your duty post. Yes, sir. ó kí ló tẹ̀yìn èèyàn máa ń ronú báyìí ẹ lárùn gilẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ nǹkan ara ni ṣé ọmọ tó wà tẹ wuyẹ ìwà tó léwu gbáà ni ṣé bí yàn àti ẹ̀rù kọ́kọ́ tó ṣe pé tí mo fẹ́ ṣe yìí ṣé ọmọ ajá sí rẹ ni àbí kí ló máa já sí ẹ wá ṣe tán sìn ẹ wá ń gbọ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kiri kí ló dé tó pàtẹ́ ìbá ṣàbúrú tán ẹ ọmọ máa ń sọ pé ẹ bá wa bọ̀gá wa ẹ bá wa bọ̀gá wa kí ló dé. ẹ wo ìyá wa ẹ wo ẹ̀bẹ̀ ṣe rí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ yìí ṣe rí bàbá fẹ́ ara ilé ẹni láfẹ̀jú gba mi ìjà ló máa ń dálẹ̀ o ìfẹ́ tí mo pásítánlì tí mo ní sí ọ̀gá olódọ́rọ̀ ilẹ̀ nígbà tí mo wò pé ah, ọ̀gá wọn fẹ́ yàwó sílé wọn ní yàwó lé àwọn èèyàn bú wọn àìmọye ẹni tọ́rọ̀ ẹnu wọn gbọ́ ọ̀rọ̀ wọn gbọ́ ẹnu ẹ̀ tó ń bú wọn lẹ́yìn kódà mo gbọ́ tó sọ̀rọ̀ wọn tán náà lè pè wọ́n sọ̀rọ̀ ládùúgbò ẹ má lọ pè sáré owó kọ̀ wà lọ́wọ́ ẹni o ẹ má pè sọ̀rọ̀ o kò mọ̀rọ̀ dá sí o kò lè tó lé o kò ní yàwó lábẹ́ nǹkan wá dùn mí lọ́kàn ní mo ti pílánì mi mọ̀ kó má yíwọ́. òun nìyẹn sìn ṣé báwo ọ̀rọ̀ gidi ló sọ jáde yìí káàtì ẹ̀ wá sọ pé yìí bá ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́mìí láti ṣe fọ́gà yín pé ó dandan kó má rì ṣé bí èdè wà fọ̀rọ̀ lòmí gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ pè mí sàkíyèsí a ṣe nǹkan báyìí màá lè sọpọ̀ ẹja gbogbo báyìí má ṣe báyìí àjọ àjọjọ àjọjẹ àjọmọ gbogbo wa àwọn ìta wa ṣe ìlú burúkú nígbà tẹ gbàbọdè fún. ẹ mọ bá kú jẹ pé mo fi lọ master planner lè ṣù èṣù máa ń dà nǹkan rúgọ ọlọ́ọ̀lọ́ ó ṣàdá gbogbo ẹrù gbọ́n mi lọ́kàn ẹ̀wọ̀n ìyá wa tẹ́ bá ti lè bá mi yanjú ọ̀rọ̀ yìí ẹ̀yin eré máa kàn. ẹ pẹ̀lẹ́. Um. Eh, Sunday mo ti bẹ́ẹ̀ ríṣẹ́. iṣẹ́ kí ni. Eh, olóṣì ìlérí ibú iṣẹ́ kí ni ìgbéraga olórí burúkú yìí náà ni bó ṣe bá ti bàbá ẹ̀ jẹ́ nìyẹn òun náà nìwọ náà ti gbé wọ̀ alẹ́ abẹ́ ẹ̀ rí iṣẹ́ oníkẹ́kẹ́ ni. má ṣàbèrè irúṣẹ́ tẹ bá mi rí kò ṣáà ṣe pé ẹ bèrè credentials mi pé bóyá ẹ bá mi kó lọ bí mo kọ application má ṣàbèrè irúṣẹ́ tẹ bá mi. ìwé kí ló kà kí ló kà ṣe ní tọwọ́ sísìn náà mo fẹ́ràn lọ sílé ìdòfìgbà certificate ìwé ìwé wọn lẹ́yìn kàrẹ́ níjọ́ mẹ́ta yìí kí ló ìwé ìwé ló gbọ́ èmi ṣàṣì bẹ́ẹ̀ rí ṣẹ́ṣá ọmọ ilé sanmi road express yẹn express ilé sanmi yẹn tó bá ti débẹ̀ tó o sọdá sí other side ẹ̀ o mọ̀ pé estate kan wà ń bẹ̀ tó bá ti wọnú estate yẹn báyìí by the left ilé kan wà ń bẹ̀ yẹ́lò náà kò máa ń ṣàn ni ilé yẹn ó fine ibẹ̀ ni mo bẹ́ẹ̀ ríṣẹ́ sí i iṣẹ́ kí wọ́n ṣe ń bẹ̀ kọ́ńpìnì wo ló wà ń bẹ̀ kí wọ́n ń tà ń bẹ̀. alẹ́ lórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn ọ̀rọ̀ ẹnu ẹ ò da kò sunwọ̀n wọ́n máa fẹ́ ṣe nǹkan fún ẹ báyìí wàá ṣì máa fẹ́ nu ló máa fi máa bà á jẹ́ irú ìtẹ́wò ní ibi ní kọ́ńpìnì náà wà ojókòó sílé láti jọjọ́ ẹ ò rí nǹkan kan as a mother mo tún sọ pé mo tún fẹ́ lọ bẹ́ẹ̀ wáṣẹ́ o tún complain. mami kí ló dé náà kí ló dé ah ah kí ló tó jẹ́ pé ojoojúmọ́ ni èpè yín upgrade sí ẹ tẹ̀ fẹ́ change rárá. wàhálà yín ti pọ̀ ju màámi wàhálà yín ti pọ̀ ju. ẹlẹ́sìn ni ẹ ẹlẹ́sìn ni ẹ mọ́ mi wà ẹ jọ ṣé mo pè ń jáde nínú ilé ń bẹ̀ yẹn mo fẹ́ jọ sùn yín pé èmi àti ọmọ mi àjọ ń sọ̀rọ̀ ṣé mo pè yín sí. èmi ò tún ṣe ọmọ yín mọ́. upgrade mi upgrade èpè tí mo fi ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ ìjọ ń tó ọlọ́ mi ò sí ìgbésára mi kò tó máa ṣe ọ̀rọ̀ agbẹ́mi rákẹ́mi torí yẹn ẹ̀hẹ́n bí mo ṣe ń sọ lọ tó bá ti délé yẹn ìwọ wọnú ibẹ̀ lọ tó bá ti débẹ̀ kó ló ń bèrè iṣẹ́. ẹ ẹ tí ìdààmú ló ń kọ́ ẹ̀sán tí mò ń bí àníṣe kí náà ń ṣe ń bẹ̀ ṣé báǹkì ló wà ń bẹ̀ ni àbí insurance company kí náà ń ṣe ń bẹ̀ gangan. ọwọ́ ẹnu ẹ ò dáa gbọ́ mi wọnú lẹ́yìn ẹ lọ tó bá ti débẹ̀ iṣẹ́ ló bá fi lù ẹ́ báyìí ni kò ṣe kò bá jẹ́ gateman kò bá jẹ́ cook kò bá jẹ́ cleaner anything tó bá ti ní pé iṣẹ́ tó wà nílé kò gbà lọ́wọ́ kò ṣe. màámi ó ti di graduate. bẹ́ẹ̀ ni sáwọn graduate yàrá nǹkan ṣé orí ìwà àbọ̀ abánà rẹ mò ń bẹ ètò iṣẹ́ ẹ lọ́wọ́ ni ó mọ̀ padà já tíkẹ́ẹ̀tì fáwọn ọlọ́jà nínú ọjà ni. ọlọ́run ò ní jẹ́. máa tọrẹ mo ti bẹ́ẹ̀ tó sílẹ̀ máa padà gbé tíkẹ́ẹ̀tì ní ẹ lọ́wọ́ báyìí wọ́n á máa já káàkiri inú ọjà gbogbo wọn báyìí mo ń báyà lọ́jà sọ̀rọ̀ lọ́wọ́ mo ṣe ń bẹ́ẹ̀ tó. gbogbo wọn tiẹ̀ tó bá di monday báyìí fẹ̀rẹ̀ monday ó yá kó dìde kó lọ síbi tí mo sọ fún ẹ. màámi màámi ṣe fẹ́ gbọ́ mi ò ṣe. wọn ò bí ẹ̀dá mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ ọmọ sọ̀tọ̀ mẹ́tàlá ẹ̀ kò tó bẹ́ẹ̀ wọn ò ṣẹwọ́ burúkú yìí akọ́lẹ́ burúkú yẹn ni ẹ̀mí bí ọmọ ṣe nílò lọ wọn ò bí ẹ̀dá máa gbé ọwọ́ sílẹ̀ àyà mi báyìí máa ṣépè fún ẹ nílẹ̀ mú ẹ wèrè olóṣì tùdúlábí abẹ́rẹ́ kan náà all the goats all the imagine kí máa bẹ́ẹ̀ wọ́n ṣẹ́ tó máa tó máa jẹ́. imagine kí ni màmí imagine kí ni. Ah! àbólóṣì ni ó yá ni ẹ̀wọ̀n tẹ́tẹ́ fẹ̀rọ̀ lọ tó tún sọ pé imagine kí ni idiot má wọrí tí ẹ ń gbọ́rọ̀ náà lórúkọ sọ ó ti yẹ jọ ǹjẹ́ tí wọ́n wọ́n ń kọ́. ẹ ó ti fẹ́ jìnnà. ó ti fẹ́ jìnnà hmm. idiot ah, ẹ rí bó ṣe rí. kí ló dé gbogbo àwọn èèyàn àdúrà náà ṣe fọmọ ìpè ní. gbogbo ẹ méjì máa ń lé sínú òjò ni ìta ló bá wá sùn tí bá ti ṣèkan tí mo fẹ́ máa ń lé ìdánù. stupid children ẹ̀sọ̀ sọ̀mú ń tóni lè mọ̀ pé má bá a pílánì yẹn ń lọ bẹ́ẹ̀. Ah. ẹ ò tún ti géètì mi. ẹbẹ́ bàbá mi ẹ ǹlẹ́ ẹ dìde ńlẹ̀ dìde ńlẹ̀ ẹ kúṣẹ́ olúwa dúró tì mí ojú ẹ̀ ní tì ọkọ mi bóò ah, ah. ni sálàfíà ni o fẹ́ máa jáde nìyẹn. mo fẹ́ sáré jáde nìyẹn. ọlọ́run ni bẹ́ẹ̀ èmi náà sáré bọ̀ ni. ṣé kò sí. kó balẹ̀ má sí. kí ló dé wọn gbé yín wá ni mo wà ń tòsí àmọ́ kó lè yà mo bá sáré mọ́ ọ̀kadà pé kí n lè rí ẹgbẹ́ pé wọn kó fẹ́ jáde. ẹ gbé ọ̀kadà. Ah, àbí. times without number ni mo ti sọ fún yín pé kẹ́ ẹ má máa gbé ọ̀kadà káàkiri ọlọ́ọ̀ má jẹ́ àríbi nígbà tí mo tó báyìí tí ìyá mi ń gbé ọ̀kadà mm. káàkiri ṣó ṣó ṣó dáa bẹ́ẹ̀ ṣá. ó bínú sí mi ni sórí nǹkan tí mo bá wà yẹn ó ṣe pàtàkì mo fẹ́ ṣe sọ kọ́ńkọ́ńkọ́ ni mo ṣe sọ pé jẹ́ kí n gbọ́kadà. ọ̀kadà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọlá ìburúkú ni ẹnu mo ní kó dúró ń ta pé báṣẹ tó máa pè ẹ. mọ́mí ẹ jẹ́ kí n wọlé ìgbà tí mo tírí tẹ́tí déwájú ọ̀gá mo yọjú òyìnbó kan mo palugo mi èbè síbi ẹnu géètì yẹn tí ó ti yí ìgbà tí mo tírí pé ara ọ̀gá ti balẹ̀ ara wọn ti tutù ẹ ti wọlé sí wọn lára mo ní kí n sáré wọlé wá káyọjú ẹ lẹ́ẹ̀kan. ara òsì ló ń wá ẹ oníṣòro ó ní problem. má mi sọ̀rọ̀ nítorí ìbọ̀bọ̀ ilẹ̀ ṣe wa. ẹ ń wá sunkún lọ́dọ̀ mi ni ó wá ń ké ni. ṣé àmọ́ kí kò ní problem bó ṣe wà yìí. ẹ̀yin gangan lẹ ẹ̀yin tẹ́ gẹ́ ìyá mi tẹ́ bí mi gangan ni òun yín mọ́ kí n wà láàyè. Ah, ó máa wà láyé púpọ̀. kì í ṣẹjọ́ ẹ o kì í ṣe fọ́ọ̀tẹ́ o nítorí mi ò tí ì rí èèyàn tó wà òkè láti replace ẹ̀ ń bẹ̀rẹ̀ ni ṣé bóun ni géètì ẹ fi wà ń ṣíṣí tó fi lè láǹfààní àti wọlé abẹ́ẹ̀kọ́ eléyìí lọ plant obìnrin sínú yàrá mi. tó bá gbé drug fún bó ṣe máa gbé síbẹ̀ ni. láíláí ìgbàbọ̀dì nìyẹn ni o lè ṣe. tó bá jẹ́ òkú èèyàn náà gbé fún wọn pé kí wọ́n wá fi ṣàkóbá fún mi ṣé kò ní gbé wọn bẹ̀. ẹlẹ́dàá mi kọ̀. ẹ ẹ dẹ̀ tẹ̀lé irú eléyìí wá láti wá bẹ̀bẹ̀. lómi ìró kan dé gun tó sọ yìí o mo ṣe wá sọ ìró ẹ̀ṣẹ̀ wá yé mi wò ó èmi ń lọ. ok ma ẹ má lọ màmí kò sí wàhálà kò sí bó ṣe máa jẹ́ ṣé bóun ni mo ti sọ fún yín ó ti yé yín àbí. ó yé ah, mi bó ṣe sọ lọ. bó ṣe wá yé yín àdúrà ní kẹfì sí ọlọ́run má jẹ́ kó jẹ́ pé wọ́n máa lò yín fún mi. ọlọ́run ní jẹ́ e- èmi ni ebúkú máa kọ́rí burúkú ẹ̀ lọ. E- e- èmi ni màá gbé yín dáadáa. ẹ ṣí ẹ tó please come dima ẹ wá gbé bọ́ọ̀ ìjáde ń bì gbẹ̀jáde mẹ́. màmá ẹ̀ mọ́ mi wọ́n ní mo ti gbọ́ ń tẹ́ sọ mo ti gbọ́ tí n bá ti ṣe tán máa jẹ́ kẹ́ mọ̀ mo ti gbọ́ ẹ ṣe gan màmá pè yín padà ẹ ṣe gan màmá thank you. kí ló ṣẹlẹ̀. sori ọ̀rọ̀ mọ́ mi ó tiẹ̀ ti fẹ́ sú mi báyìí every time tó bá máa pè mí báyìí mo ti mọ̀ ọ́n tó fẹ́ sọ mo yàwó wálé fẹ́ yàwó tó bá ti fúnyàn lóyún má ṣe o ó ti sú mi i won't lie to you. Ah, ah, ọ̀rẹ́ dúró náà ṣé wo nìkan ni mọ́ mi ẹ bí ni. tó bá tiẹ̀ jẹ́ mi nìkan náà ni. gbọ́ mi ó jẹ́wọ́ nìkan kò jẹ́wọ́ nìkan èmi bí mi ṣe wà yìí àwa mẹ́ta ni mọ́mì tèmi bí bóde ìjẹ́ pàwa mẹ́ta ni mọ́mì mi bí tó àbọ̀gbọ́ mi ìlè tó thirty one kó tó di pé màmá rí ó pọ̀ jù nìyẹn thirty one láìpẹ́ yìí màmá rí nìyẹn gbogbo ọmọ tí mo dẹ̀ fẹ́ bí kí n tó between thirty one to thirty five thirty six seven mo ti bí gbogbo wọn tán. ẹ kò mo jẹ́rìí <laughs> iná ńlá orí ẹ̀ pé ìkíni èmi mọ blessing rè ìyẹn ń yá. baby baby how are you. baby baby baby báwo ni fún mi. mo bí mo ìdá géèmù ló mo dá fáànì hmm, kò yẹ mo ti hand game ni tí o ti yẹ ń sìn kò sí mọ́ o ṣáà ti rí pé dickness ti dé ọ̀rẹ́ ìfá mi ti sọ rèé òpin géèmù nìyẹn bébì wo mo fẹ́ bá ọ̀rẹ́ sọ one or two things nínú ilé mi mo bí mo yẹ máa pẹ́ tó but àwọn ọ̀rẹ́ mi ni kò sí kan tí o lè bá sọ̀rọ̀ nu wọn àdẹ̀mọ́ ìtí wàásù ẹ̀ tó máa wọ ẹ̀ létí nínú àwọn méjèèjì. jọ excuse me ọ̀gbẹ́ni o mọ iye tó nu ọmọ kí mo tún ti nù ẹ o lọ́wọ́ mo mọ kí mo tún ti nù ẹ o mo mọ sí mo mọ mo mọ. fọlá gbẹ́wọ́n lọ sọ́dọ̀ fọlá fẹ́nu fẹ́nu fẹ́nu. kí ló wàá ṣẹlẹ̀ no Fọlá tell me kí ló ṣẹlẹ̀ ọlọ́ọ̀ tí ìlú ìyàwó dèpòdèpò kò fẹ́ bí wọn láyé no Wùmí nígbà yẹn wọ́n sọ kò fẹ́ bímọ mà bímọ òun sọ fún mi pé kó tó tó gbà báyìí bíi thirty one àbí kí ló pè ń gbà yẹn pé wàá ti bí gbogbo ọmọ tó fẹ́ bí láyé ẹ̀ look at me at the age of thirty seven ni mo ti bí ọmọ mẹ́ta tèmi fẹ́ bí ọmọ mẹ́ta tèmi bí yẹn kọlọm jẹ́ kọ́yàn kan yanjú fún mi ni kí n jèrè wọn láyé wo mi ò mọ ohun tó ń ṣe mi ò dẹ̀ mọ ohun tó ń ṣe ẹ́ ọ̀rẹ́ la pera wa láti kékeré náà ẹni tó bá ń ṣe ẹ́ ó yẹ kó lè sọ fún mi ẹ sọ fún mi kí ló kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ fọlá náà. Ade. Yes. Thank you. No problem, I'll be fine. God is in control. God is in control. Come on. God is in control. Tí wọ́n kankan ò in control láìfẹ́, God kankan ò lè contribute sí Go go control life. Rara. God will not control your life. You want ló ma control life? kọ́ ló ń tó Do something to yourself. Wá nǹkan ṣe. Wá nǹkan ṣe. That is what I tell you. No, o ò ń ṣọmọdé mọ̀ náà o ti clock forty nísìn i know your age o ti pé forty ìgbà wo ló ṣe fẹ́ bẹ̀rẹ̀ e, e, e, ètò ọmọ bíbí. má wọrẹ má wọrẹ ṣe. who is there. àwọn tí a fẹ́ ṣe interview fún yẹn wọ́n ti wà ń sálẹ̀ sá ṣé ká máa mú lọ sí conference room. Ah, mélòó ni wọ́n. Um, like five sir. five five. Or oh, they can call me one after the other. Okay? Somebody is ready, my get back here, lórí All right, No problem. Okay. Ṣọ́kẹ́ owó wà lára rẹ̀. Ó wà nísàlẹ̀ sàn. Okay. Any ìjọba don't ń pèrè lọ́kùnrin. Ẹni tí nǹkan dé balẹ̀ ni owó ọlọ́run bẹ́ẹ̀ ni. Mo kì í bó pẹ́ bóyá. A kúrò nínú ìṣòro ẹ̀. Adé wọ́n dá ẹ̀ wọ́n thank you. mo ṣe lọ. no no no. young man Sir. we've gone through your credentials and I must be sincere with you. grade wa okay go. thank you very much sir. so you are going to give us one week. By the time Taba Shetan pẹ̀lú assessments wa, we get in touch with you. Okay, thank you very much, sir. Uh, I pray I hear from you as you said, sir. Oh, ẹ sà inú mi dùn gan láti rìn sà. welcome. thank you very much <laughs> sir. welcome. mr ojukomolafe we We'll get back to you you can take your leave now. thank you very much sir i'm expecting the call sir. I guess it's okay. Just that go watch a cat so you can But uh, I think it's good. But his credentials are. Hello? Sorry, can you have your seats? Thank you. Excuse me. Are you sure you are here for this interview? I hope there is no problem. There is no problem and there is a problem. So what is it? Mo good gan ni. Mo ní three years experience ní MPT. Ẹjọ́ ẹ jẹ́ kókó èmi àti yín nìkan. Tí mo ti rí àwọn èrò míì kí nílé ẹ̀rù máa ń bà ẹ jọ ọ̀gá yìí jẹ́ kó pè mí sorry what's the meaning of all this. ẹ ẹ Túnjí Túnjí calm down just relax. ọ̀gá ẹ jọ èmi àti hello leave this office right now get out. hello sorry Latif okay wo. Uh, eh, sir. please excuse me. sir. please you guys excuse me please. It's all sè jẹ́ nǹkan kẹ́kọ̀ọ́ fún mi mo wà very sure pé ó máa wà ní memory yín títí láéláé cause once débẹ̀ is always débẹ̀ ọ̀gá inú mi dùn gan láti rí yín. mo ti understand you know what jókòó síbẹ̀ jókòó síbẹ̀ mo mo ń bọ̀ ọ̀sán just so now ó kárí ọmọ gidi ọmọ dáadáa um, I will see you very soon okay. pé mo ṣẹ̀ṣẹ̀ máa rà á a ṣẹ̀ máa wó a ṣẹ̀ máa kọ́lé síbẹ̀ ni ìgbà tẹ́ bá tà ládùúrú iye owó yẹn a ṣẹ̀ máa tún source fún owó tá a máa fi kọ́lé míì síbẹ̀ ni ẹ beat ẹ down ẹ bá ti beat ẹ down ẹ pè mí padà so àmọ́ nǹkan tá a máa ṣe ok ok. Well arákùnrin mo ti ní kò dìde látẹ̀kọ̀ ọ̀hún àbí kí ló ṣẹlẹ̀. òun hmm? kọ́ lọ sọ pé ẹ ti rí fún gatekeeper ẹ. bẹ́ẹ̀ni sá ìgbà tẹ́ sọ fún mi náà ni a ti wà on the lookout sá and then ọjọ́ ta conduct interview yẹn òun ló kọ́kọ́ dé and then ó tún ṣe dáadáa lọ́jọ́ yẹn sá. sir. Hmm. ṣọkàwé sá. bẹ́ẹ̀ni sá mo lọ sí school sá graduate ni mi sá. really bẹ́ẹ̀ni sá. Ah, kí ni course ẹ. industrial relations sir. ní school wo. OU sir. o Ọlábísí Ọ̀dọ̀bánjọ University. bẹ́ẹ̀ sir. oh that's good that's good. ara tó máa tún kù nìyẹn o graduate lẹ́yìn o mi ò mọ báyìí máa fún yín lówó báyìí o tàbí ọmọ ìfẹ́ ṣe o èmi ò ní ju seventy five thousand naira lọ lóṣù o. ah ah. yóò sí ohun tí mo sọ rèé orí pókéré owó yẹn kéré àbí ohun tí mò ń sọ nìyẹn. rárá ah, ah, sà kò kéré sà ah, ẹ ṣé ẹ ṣé gan sà ẹ ṣé gan sà mo mo appreciate sà ìbànújẹ́ ò ní dé báyìí sà ilé yóò ní wo sà lágbára Ọlọ́run sà ẹ ṣé gan sà mo appreciate sà mi ní disappoint yín sà ẹ ṣé gan sir. o o o o mọ lórí àbí. bẹ́ẹ̀ sà mo mo mo appreciate sà. kò sí wàhálà no problem uh, má disappoint ara ẹ ṣe dáadáa tó bá ṣe dáadáa àgbàdo mi tó bá ṣe dáadáa wàá hate mi okay. oh very good. àbí ẹmọbẹyẹ máa ṣe tó bá tó bí ọ̀sẹ̀ bíi méjì kó wá bẹ̀rẹ̀ ṣẹ́. Ah, rárá sà hmm? ó máa bẹ̀rẹ̀ láàárọ̀ la. oṣù ọ yóò fẹnu ara ẹ sọ̀rọ̀. èmi rò pé bóyá ó máa tọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ni ah, tí wàá yìí lọ sọ fún lé sọ wa lọ ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì pé oríṣẹ́ náà àbí wọn ló máa bẹ̀rẹ̀ lọ́la. bẹ́ẹ̀ni sá, ah, bẹ́ẹ̀ni ẹ ṣé gan sà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀kẹ́ owó máa yẹn ṣẹ̀ṣẹ̀ pé ibi tó ń sìn lórí bíódì yẹn ni kí ló rò pa lè ṣe lórí ẹ̀. èmi lọ lọ́pẹ́ ṣé mi máa lọ lọ́pẹ́ o ẹ wá wo ṣẹ́ bàbá láyé mi ẹ wá wo ṣẹ́ bàbá láyé mi èmi mà lọ lọ́pẹ́ o. ṣé wọn náà rí báyìí seventy five thousand naira ah ọkọ̀ ń jókòó lé o ṣe nǹkan kan bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ kó tó lọ ṣiṣẹ́ ẹ wá gbọ́ tó bá ń pín award fáwọn òbí award kí lẹ máa fún mi. <laughs> mọ́mì ṣe rí gbogbo nǹkan tẹ́ ń ṣe nínú ilé yìí <laughs> mo yìí lọ́ọ̀bù yìí síbẹ̀ <laughs> tí n bá fẹ́ fún yín láwọ̀d the best mother in the world. o ṣe ọkọ mi ah, àwọn ò sọ̀rọ̀ ni mọ́mì ṣé a máa minus ìpètè máa ń ṣe yẹn kúrò ní àbí a máa àdẹ̀. èmi mọ̀ kó lórí ibu ni ẹ̀ ó kàn fojú jọ mí ni gbogbo smartness ayé kò sí lọ́rọ̀ ẹ̀ wọ́n máa yẹ kẹ́mẹ̀ kí wọ́n máa yẹ kíní kan kúrò ni. ọmọ gidi sọ̀rọ̀ tó tó yẹ sílẹ̀ ó sọ nǹkan tí ò dáa a máa wí a a máa wí b nuisance. ẹ̀hẹ́ jàre mo rí i pé ẹyin yẹn fẹ́ pọ̀ jù ẹni tóun rí fẹ́ pọ̀ jù má yẹ kó pọ̀ jù o márùn kó tó di seventy five thousand lèmi ṣe ń jó o irọ́ o kò ṣe tó yẹ lèmi ṣe ń jó o ah, ah. bẹ́ẹ̀ ni wá gbọ́ máì tí ìrànjú iṣẹ́ ti wá pọ̀ ẹ̀ báyìí. kí n tèmi. iṣẹ́ ti pọ̀ ẹ́ nìyí sórí òun ni kọ́kọ́rọ́ ti wá ó lọ bá wa sílẹ̀kùn ni àwa fẹ́ wá wọbẹ̀ báyìí sìn. wọ́n bọ́. a máa wo tí ẹ kò tí lè yí ẹ. kọ́kọ́rọ́ ah. wo ilẹ̀kùn. kọ́kọ́rọ́ ayé wọ owó ẹ̀ lówó tí wọ́n wá ṣí ilẹ̀kùn ti ṣí àwa fẹ́ wọlé bá fẹ́ lọ bí oríire wa ni ẹ máa wo tí ẹ máa wò plant mo ní èmi èmi àti jẹ lọ náà kí ni mọ́mì sọ ẹ̀yìn mi ni kọ́kọ́rọ́ wọ́n fẹ́ wọlé wọlé ibo. kò yé mi náà bóyá kò lọ bèrè lọ́wọ́ wọn. kí lẹ ṣe ṣóúnjẹ wà nílé. tó bá wọnú kíchìn wà bó ń jẹ mi. kí ló ṣẹlẹ̀ má jẹ mọ́ o o tẹ̀ ẹ́ kí n land. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má rí mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ. máa wo o máa wẹ o bóyá bóyá wo yìí sìn o ju thirteen lọ o. èmi thirteen èmi tó yẹ pé october ni màá pé fourteen. ah mo dáhùn ayé mi ti bàjẹ́ mo dáhùn ìwọ tó fà ah, ayé mi èmi sixteen years two years àwọn ìjàmbúrú ẹ̀dá mi tó ti yà wẹ̀rẹ̀. ìwọ yìí ti máa pé sixteen ah, years mo tó dàbí toothpick yìí ó máa pé sixteen years ah, kí ni òwe náà mi gbọ́ tó bá súnmọ́ mi. Eh? àbúrí níjà mi. o fẹ́ lọ mi. báwo màá mú ẹ sùn. fi sílẹ̀ jẹ́kọ̀ lọ mi. wà á gbọ́ ojú ẹ̀wọ̀n ojú ẹ̀wọ̀n lórí. a lè máa claim age òun sixty years òun sixty years. a ah, two years of ah kò dẹ̀ má wọ̀ọ́rí o ti ń dọ́gbọ́n láyà sí i kò má wọ̀ọ́rí wà ẹ wà bá ń bẹ̀. Um, wo lọ́sọ̀ bá mi lọ pé ọmọ kékeré tó wà láàrin wọn tó ń là wọ́n yẹn bá ń lọ pé wá. ọ̀rẹ́ sọ bá lu ẹ o. o lè ṣe kọ́kọ́ fún mi jọ ah, ah. a lè máa pariwo sọmọ èjò kí ni èjẹ kí ni èjẹ o ti tó nà èdè ní sùúrù òde ní sùúrù ṣe wá. jọ chiama mi fẹ́ rẹ̀. ṣọ́fẹ́ rẹ̀ sọ ní sá. ape kò súnmọ́ wọn náà kó lè mọ iye ọsàn tó máa bá wọn kó. ok sá. ẹ ẹ ó kọ́ máa para ẹ. ìbẹ́ para mi àbí. How are you? Báwo ni? Fine sir. Ṣé kò sí? No sir, àwọn ọ̀rẹ́ mi ló ń jà mú dẹ̀ntrí àti làwọn pé kọ́ má jà mọ́ ìdáná náà. Ǹjẹ́ mo sọ fún wọn pé kò síbi tí àti lè pàdé lọ́la èèyàn kan lè fẹ́ gọ́vnà èèyàn kan náà dé lè di president kó má bára wọn jà wọn jẹ dáná náà. Ẹ hmm. pé èèyàn kan lè fẹ́ gọ́vnà any one of them dẹ̀ lè the president lọ́la. Ah. ah. That means you are so brilliant. Thank you, sir. That's good. Bọ́lá Um, to see síbí báyìí ni sir. Ah. Bẹ́ẹ̀ni sir. Ah. máa wọ̀n mí kí n tẹ̀lé ẹ délé kí n rá àwọn parent ẹ. Mo máa ní láti commend ẹ lójú àwọn parent ẹ pẹ̀lú nǹkan tó sọ yìí. Èló ni gbogbo ọjà tó ń dà ẹ? Hmm, àti ilé tí mo ti ta àti tó kù two thousand sir. Two thousand naira ní gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni sá. Máa fún ẹ lówó so gbogbo ọ̀sán tó kù yẹn o lè lọ fún àwọn tó bá ní ìdẹ̀ kó padà bọ̀ bí mo ní láti tẹ̀lé ẹ délé yín. tètè kí nínú bẹ́rù èmi wàá ríran wò. ẹbí ló dé tọ́lú fẹ́ mo sùn èmi sì lọ o. ọlọ́run má yẹ kó ṣe padà lù ẹ́. èmi sì máa lọ lójà ẹ. ó wà rárá gbóyún èmi oṣù yẹn ń bá yín lọ nìyẹn oṣù orí. èmi ò ṣoṣo èmi ò ṣoṣo èmi ò ṣoṣo. Uh-uh. sir twenty thousand naira kí ni kí n fi ṣe sir. mo fún ẹ ní mo fún ẹ ní ṣó ti yẹ pẹ̀lẹ́ kí ló dé tó ń gbọ̀n mo ì máa fún ẹ ní ètò ju eré lọ má bẹ̀rù náà kí ló dé tó ń gbọ̀n ṣé bọ́ọ̀nà lẹ́yìn náà la wà yìí. bẹ́ẹ̀ sà. ṣé a ti fẹ́ débẹ̀. bẹ́ẹ̀ sà. ṣé ò ní tí n bá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fún ẹ. ọ̀rọ̀ ò ní sà. ẹ sọ pé. wọ́n sọ pé kí ni sọ́wọ́ mú mi ń sọ pé àwọn fẹ́ fẹ́ mi ni. ẹ kí ló wí wọ́n sọ pé máa lọ ibùkún olóńgbò òun fẹ́ fẹ́ ṣó ya wèrè ni ó fẹ́ fẹ́ ọmọ fifteen years old ibo ló wà gbọ́n mo ló ti bá pàdé. wọ́n ju ta. wọ́n ju ta bọ́. ilé. ti bí báyìí. Hmm. kò ní bẹ́ẹ̀ wù ni àbúrò ibùkún ni ó yá ó yá nìṣó bẹ́ẹ̀ nìṣó bẹ́ẹ̀. Fọláhànmí Adékọ̀yà. ṣé wàá báwo ni. kò dẹ̀ ní dáa fún ẹ ìwọ olórí burúkú yìí lẹ́yìn ìgbà tí mo pè ẹ́ after seventeen years ago mo pè ẹ́ pè ẹ́ títí ò gbé kọ́ mi ò pè kọ́ mi. ṣé wàá ní sùúrù tó ti yẹ má bínú sí mi kì í ṣe fault mi náà ni mi ò ṣe pé ẹ yẹn ń sìn gbàǹkẹ̀dẹ̀rẹ́ mi ò tí ì rẹ́dì. lẹ́yìn ìgbà tó gorí mi tán o tún wá fẹ́ gun orí ọmọ mi ẹ̀hẹ́n o tiẹ̀ ti wá yé mi mo ti gẹ̀ẹ́tì ẹ̀ o fẹ́ sọ wíwá kó fẹ́ fi wá ṣe ògùn mọ́dàrí kan àbí. Ah, àbí. kí tó ń sọ yìí. wo gbọ́sà ní sùn tiẹ̀ o tó bá kú òní bíbá máa pariwo lè mú ẹ lórí. ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ ọ̀nì ọ̀nì ọ̀nì. jọ́bẹ̀ tó bá kú ẹ̀ máa fọ́ kí n mẹ́ lórí. ọ̀lẹ ní ẹ bá mi lù ú pa. ọ̀nì ẹ. mama mi ò mú mi ò mú wo mi ìfẹ́ mọ̀kọ́ tó jì tẹ̀mí ní pẹ́bá mi kan lẹ́sẹ̀ pẹ́bá mi lù pa. èmi ni gbogbo tó wá máa ń gbà mí ní csc mi ń bọ̀ kọ́ mi rè. bàbá tú àyè tú àná bọ̀jì àwọn làbújá. wọ́n ní tẹ̀lé mi rè wọ́n lọ́wọ́ tẹ̀lé. àwọn afárá balẹ̀ náà. ẹ jọ jọ sáré bá mi wọ̀ kọ́. àti pẹ́bá mi wọ̀ kọ́. àbálẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ gan. iye àbá mi yẹ ah, ah, mi ò jáwé ok kẹkẹrẹ náà ẹ bá mi má ní jẹjẹ. kò ní bàjẹ́ try you try nobody wà á ṣeré bàbá. wá láyéláyé ẹ láyéláyé ẹ tí wọ́n ti pẹ̀lú sí iṣẹ́ yìí màá bó orí ẹ̀ ní. wo ohun kan ló fún ẹ yẹn jẹ́ kí mi wá já ẹ tí o bá tún tẹ ẹ lórí ilé bàbá lórí àsun ẹ tìrọ tìrọ ni. ajere bàbá mo ti kò tán. mo ti kò tán. ó da bẹ́ẹ̀ yẹn sórí wọn tiẹ̀ tí o bá kú ò níbi tó wà yẹn omi ń gbóná lókùn fún ẹ tí o bá kú ò wá rí má bọ̀ ń tiẹ̀ má bọ̀. Hmm. ilé ló dáa tó yìí ara wo ló máa sunun léyìí tí ò ní sunun àrùbáríkà ìwọ lọ́hùn máa bá ń dojú tàwọn ọ̀tá jẹ́ kí tàwọn ọ̀tá gbélé ni o gbogbo ẹwà tó rò pé kò sí lára mi yẹn ara ọmọ mi ni kò ti wá bá mi yọ o ọlọ́run gbọ́ mi o gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ o. <laughs> é ká sà. ẹ ká sà. o ẹ wà pa ẹ wà. ta ni uh, Sunday ló sọ pé ẹ fẹ́ rí wọn sàn. mọ́mì mi ni àbúrò mi lélẹ̀ wọ́n ní àǹfẹ́ wa. bẹ́ẹ̀ ló sọ oníwòròwòrò ẹ̀wọ̀n bàbá mi. ẹ pẹ̀lẹ́ kùnrin náà ojú òní tì owó tẹ ní kò ní tán bẹ̀ láéláéláé lóòótọ́ ni èmi ni mo bí àmọ́ tẹ bá rí ẹ máa rí pé kò jọ mi ó ọ́gílì jù. Ah, ah. bí mo ṣe kí ló ṣó yọrí burúkú ṣá kí ló ṣe ẹ́ ẹ wo bí mo ṣe fẹ́ bá bẹ́ẹ̀ kò yé mi gan àmọ́ kádàrá èèyàn nílé ayé bí èèyàn ṣe máa rìn níyàn ṣe máa rìn mo gba kámú sọ̀rọ̀ bàbá sí i o fẹ́ kí n fọlé sí ni màá disgrace láàrin ọ̀gbìn bíbá yín sìn yìí àwọn ah, kò gbà méṣẹ́jú márùn-ún kí tó disgrace láàrin bíbá yín sìn kí ló ṣe ah, ẹ ẹ má bínú o bàbá mi ọmọ gidi ọmọ lálùbáríkà tèmi bí òun rèé ẹ̀yin náà ẹ wò ẹ wò ọmọ bí ọmọ ti rélé wọn àti mọ̀ pé òun ló ti jáde wá ó lẹ́wà ó níwà ó lè ṣiṣẹ́ ilé ó lè fọṣọ ó lè tún léṣe ó lè tún bẹ́ẹ̀dì ṣe ó lè ṣiṣẹ́ bẹ́ẹ̀dì. màámi. gbẹnu sọ̀rọ̀ máa fún ẹ létí. ó mọ̀ kí ọkẹ́ rárá ni ah, má wọ̀rí ẹ má bínú jàre bàbá mi ṣe rí wèrè tẹ́ ń wo yìí tẹ́ rò pé bóyá ẹ láìkẹ́ tó bá dé dání ọ̀gá mi láìkì mi o ọ̀gá mi fẹ́ràn mi gan irọ́ ló ń pa kò ní wà ìwà díẹ̀ tó ní àwa takọ rẹ̀ bàbá ò ní wà ó dẹ̀ ọ̀gì bàbá ẹ̀ ló àmọ́ ṣe eré lẹ́yìn mo lè kówó le kò sí nǹkan tẹ́ fẹ́ nínú ilé tó pàtẹ́ ìmọ̀ nínú ilé o ó gùd gan mo wá yọ̀ǹda àwọn méjèèjì fún yín kẹ́ máa kó wọn lọ. àkọ́kọ́ ṣé mo sọ fún ẹ pé mo ní mo fẹ́ ráwọn ẹbí ẹ. ẹ wọn náà fẹ́ wá dúpẹ́ ní sọ. ẹ kejì ẹ lóun mọ gbogbo nǹkan ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. títí dórí bẹ́ẹ̀dì náà. gbogbo ẹ pátá ó good. Ah. so tó fi wá síbi tó fi jókòó síbi ẹ̀yin ò mọ nǹkan kan pa ẹ nítorí Sunday ni mo ní pé èèyàn gbọ́dọ̀ wá síbi ò lè pè mí ná. so sorry sorry. àbí bẹ́ẹ̀ kọ́. so ìtí lizards yẹn ṣe òun lẹ́yìn náà tún plan láti ṣe yìí CSO. Yes, sir. Drima. Sir. David. Yes, sir. Tí n bá rí àwọn people nínú ilé yìí kó tó tó five minutes sísìn iṣẹ́ yìí ti kúrò mi. Ẹ jọ sá. Ẹ jọ sá. Ẹ jọ sá. Ẹ jọ sá. Ẹ jọ sá. Ẹ jọ sá. Bọ̀dé Fọláhàn mi. Ó máa gbìyànjú o. Ó kọnu sí ọmọbìnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́. Ó bọ́mọ ẹ lọ́wọ́. Ó kọnu sí kejì. Ìyẹn náà bọ́mọ ẹ lọ́wọ́. Ìkẹta, ìkẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún ṣẹ̀ṣẹ̀ bọ́mọ ẹ lọ́wọ́ lè ní ni. Ó Bo. Do you remember? Wípé wọn gbọ́dọ̀ pé méje. I remember, please. You can help me out. You can help me out. Ó ti ó nílẹ̀ Yorùbá la wà nígbà tí òṣèlú mi. Wọ́n rí mi bíi pé mo ṣe dàgbà tó yìí, báwo ni mo ṣe máa sọ wípé mo fẹ́ fẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sílé ọmọ fifteen years fifteen years báwo ni mo ṣe máa sọ pé mo fẹ́ fẹ́ sílé níyàwó that is the problem. Mi mọ́ mo yẹ fẹ́ ṣe gbọ́ tó bá fi lè pé méje ó máa yá wèrè ó lè má jára ayé kò dẹ̀ má jẹ́wọ́ ọ̀hún. ẹ lè ṣerú nǹkan tẹ ṣe lẹ́nìí ẹ wá mú mi lọ sí ọ̀ọ́dọ̀ èèyàn ẹ wá sọ pé yẹn kí n máa kí o kí ni mo fẹ́ kí fún. Hmm. ó ga ọ ó ga ọ màámi ṣé tó bá yẹ pé mo mọ̀ pé plans tẹ ní lílé ṣé màá gbà yín láàyè pé fẹ́ lọ dúpẹ́ àbí fẹ́ lọ ṣe anything lọ́dọ̀ ga mi. kí ló tẹ̀ ṣe gbà ẹ kàn fi gbogbo plans yín ẹ fi bà tèmi jẹ́ ilé yìí ni mo jókòó sí láti jọ kò síṣẹ́ kò sí nǹkan àdúpẹ́ bọ́lọ́run ṣe iṣẹ́ dé káàtì wàá gbà iná lọ́lọ́run ń lò láti gbà pé mo lè náà ẹ̀yin náà lọ́lọ́run tún wàá lò láti láti fi glory flash mi kí n tẹ̀ ṣe báyìí fún mi. iṣẹ́ tá à ń sọ tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn náà máa fún mi ní seventy five thousand naira nínú seventy five thousand naira yìí tí mo bá ń fún yín twenty thousand ní rẹ̀ lóṣù ṣé kò tó five thousand mi ò lè fi gbọ́kadà lọ go compton lóṣù tí n bá tún wá ń sùn bẹ́ẹ̀ five thousand yẹn mo tún ti save ẹ nìyẹn a tún máa rí àwọn nǹkan míì fowó ṣe tips díẹ̀ díẹ̀ tún máa máa wọlé láti bẹ̀ kí ló tẹ̀ ṣe báyìí fún mi ẹ ẹ wá fi plan sí ti ẹ fi bà gbogbo ẹ̀ jẹ́ báyìí sí. ẹ̀bùn mú mi ẹ̀yin lè máa sọ fún mi every time pé kí n má dọkùnrin lóhùn kí n má lọ bọ́kùnrin o kì í má rí tọkùnrin ro. ọkùnrin ò dáa o wọn ò ṣe gbá wọn ṣàwo ẹ̀yin lè wá mú mi lọ sọ́dọ̀ ọkùnrin ẹ wá lọ kí nípa. ó ti ya wèrè ni ẹ ṣé pẹ̀pẹ́ o mọ́bi tí mò ń mú ẹ lọ nínú ilé ìlé ni aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló mú wá fún mi mọ́mi ṣe lè fàìn mọ́mi ṣe lè yà mọ́mi ṣe lè fàìn ó wá ní ìwò mọ́bi tó ń lọ kó tó wọ̀ kó tó wọ̀ ilé nìyí. Ah, bò mọ́mi ẹ kàn sọ fún mi pé à ń lọ síbì kan ni pé kí n múra dáadáa ṣé èmi mọ̀ pé ẹ fẹ́ lọ fi mí lọ́kọ̀ ni. nígbà tó rí ẹ ò pé orí ẹ ò pé èmi sọ fún ẹ pé múra dáadáa o ibi ìwọ mo bá lọ́rọ̀ ọmọ gidi má bínú ṣùgbọ́n èmi náà mọ̀ pé ibi tó máa padà já sí lélẹ̀ ṣèbí mi mo mọ̀ wọ́n èmi mo débẹ̀ èmi mọ bí mo ṣe ṣe má wọrí má tún ṣe mí àwọn ti kẹ́ni tí wọ́n nìyẹn kápẹ́ẹ̀tì tó dáa jù lọ́dọ̀ máa tẹ́ fún wa. nígbà wo màmí kí ló dé ń ṣe báyìí. ìwọ náà ti padà ya wèrè ni ah, ah. wọ́n ti ṣépè fún wọn náà ah, ẹ̀wẹ̀ táwọn bá sọ̀rọ̀ bí ọmọ gidi sínsìn mo mú wálẹ̀ fún ẹ owó àmúlọ sókè ṣọlọ́dẹ burúkú ni ẹ ni ẹ gbà mí kẹ́ ẹ. mú mi ìpè tẹ máa ń ṣe fún wa ti pọ̀ ju ẹ máa ṣépè láàárọ̀ ọ̀sán alẹ́ kò sígbà tẹ̀yìn ò kì í ṣépè títí yín tó bá lọ affect wa lọ́jọ́ wájú ńkọ́. kò lè affect èmi o kò lè affect èmi ọmọ gẹ́mi ugly dáàdì mi ni mo jọ ìwọ ló jọ wọ́n ó ti yẹ ẹ̀yin méjèèjì lẹ jọ yín ṣé bó bẹ́ẹ̀ jọra yín ìwọ ló máa affect kò lè affect èmi. mi bó ṣe ní bọ́ọ̀ fún bọ́ọ̀ mi bàbẹ́ very ugly thing mi mọ̀ pọ́n tí mo lọ́dọ̀ bàbẹ́ àmọ́ tí wọ́n ti ṣe mistake ní kùtùkùtù àárọ̀ èèyàn èèyàn lè ba mọ́tò dọ́dọ̀ mi eléyìí very ugly thing ugly bastard àbúrò bó ṣe rí. bò mú mi kí ló dé tẹ ṣe fẹ́ dáadé ìgbà tẹ̀mọ̀ ugly tó ń ṣe jẹ́sìn ilẹ̀ wa ń kọ́. bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bí sún dára kó ṣe lọ nígbà tí mi fẹ́ jẹ́ gáde yín nígbà tó ń wọ̀ sódò tó ga lẹ́nu tó ga tó ṣe é wò kí ló ti wò rí fẹ́ kí wọ́n ti ẹ̀fẹ́ fine boy àwọn àgbà pa àti fine ugly ìwọ ṣe fine fine boy wọ́n ní gẹ́gẹ́gbẹ́gbẹ́gbẹ́ ṣáà lọ bọ́ nǹkan tó kó sí torí kò kúkú fi mú nǹkan kan lé ní àtúnfẹ́ one hundred percent assurance kò tún sí náà ni òun náà ni lọ́bọ̀ dànù tó bá ti dọ̀la ìrún tún pẹ́yọ kan. èmi ò tẹ̀lé yín lọ́dọ̀ ọkùnrin. alóhùn wèrè sọ́dọ̀ ọkùnrin olóṣì ọkùnrin olóṣì ìtẹ̀lẹ́ sẹ́yà kìíní o àwọn ọmọ àlè wọn fi fóònù sí báyà rí. Ah, ah, ètò problem ni every time dúdú. ọ̀rẹ́ mi àwọn aṣọ yìí fine they are really really nice. thank you ah. um, babe ewo eh? ló rò pé a lè mú fún ọkùnrin nínú méjì. Oh. I think this is cool. Ó máa wà okay lára wọn kan. Bẹ́ẹ̀ni pé mo ti mọ̀ pé òun náà ló máa. It's very very nice. I really love it. <laughs> Thank you so much. I'm so happy you are really getting married. Like I'm really really happy that you're getting married. Ṣòtòrò kò sí bí inú ẹ ṣe lè dùn tó. Mm-hmm. Inú ẹ ò lè dùn tó mi. Really? Mm-hmm. Inú mi ń dùn ni because ah, ah, oh. èmi náà dẹni tó ń mú ọjọ́ wedding. October first máa ti dé tán. Hmm. <sighs> October first. I'm really happy. I'm really happy. Ọlọ́run tẹ̀lé ní pé ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kò fi bọ̀bọ̀ fọlá yẹn lẹ̀. Ṣé o máa rí èèyàn gidi báyìí fẹ́? Ah, sísá tó pẹ́ yẹ́! Báwo ni ìwà òun báyìí mọ́ ọjọ́ mẹ́ta? Ah, ṣé sísá mi ò sọ fún yín pé mo máa béèrè yín ni? Ó máa ń sọ fún mi. Oh, Ṣàṣùwẹ́dì mi ni. Ṣàṣùwẹ́dì mi ni yá. Ó lè fọ ayé mi náà lélẹ̀. That's so nice. Thank you so oh, much. Ẹ ti sá tó pẹ́. Kí lè ti wá jẹ? Kí lè ti mu? okay i'm fine mo wà okay. Ah, ah, fisa tọpẹ tó ń jẹ wà nínú ilé lẹsẹ pé wà okay mm. ẹ wò tí mo ti dé yìí ẹ máa jẹ ẹ máa mu. a ní kó má ṣe yẹn. ní àwọn ọmọ ó bọ́lẹ̀ kí ló kí èso ah. àti ìrìnàjò wa. tọpẹ kí ló ṣe tó sáré change mood nsìn ṣe bá jọ ń sọ̀rọ̀ bí wedding ẹ ṣe máa lọ sí ni kí ló wá dé tó sáré change mood nsìn. ọ̀rẹ́ mi ò rò wípé nǹkan tí Fọlá ṣe fún mi yẹn ojú lásán ni I think there is more to it. ẹ jọ kí ni ọ̀rọ̀ Fọlá nínú gbogbo ọ̀rọ̀ ta sọ ń sìn má gbé yẹn wá ara o torí mi mọ̀ nǹkan tó kàn Fọlá nínú gbogbo ọ̀rọ̀ ta sọ tó ń sìn ẹ kò ń ṣojú lásán tó bá fẹ́ jójú lásán kọ ṣé kò ṣàwọn ọkùnrin tá à ń kó kiri yẹn ni. ọ̀rẹ́ mi ò lè understand nǹkan tí mo ń sọ. Ah, understand what. Tọ́pẹ́. I don't think I can continue this relationship. I am facing a lot of challenges right now. I'm sorry. You just have to stop. Fọlá, what are you talking about? Ah, no, no, no, don't tell me this is not. No, Stop! pé irọ́ ló Are you kidding? Ah, àti mo dúró dènà Fọlá. I'm sorry. Fola, you cannot do this to me. Like, seriously, you can't do this to me. Ah, ojú fola, stop. I beg in the name of Almighty God. Fọlá, oh, walk out on me. Fola ah ta ni mo fẹ́ pè ta ni mo fẹ́ pè báyìí fọ fọ fọ fọ fọ gọ́ọ̀sì ta ni fọlá yẹ lọ́nà ìwọ̀n èṣù ti wọnú ẹ̀ èṣù lélẹ̀ èṣù lélẹ̀ èṣù ní ẹ̀mọ́ mi àgọ́mìdà àgọ́mìdà ti sàlọ́ fọlá jọ má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi fọlá. ó sọ fún ẹ pé òun ò ṣe kí ni òun ò ṣe mọ́ ṣé ìjà ni. mọ́mí àníjà mi ò mọ nǹkan tí mo ṣe fún fọlá kò yé mi tó mo ro sọ́ọ̀tù mo ro sósì mi ò rí nǹkan tí mo ṣe fún pàtó. the last sentence pẹ̀lú ẹ̀yí rira àìjọsọ̀rọ̀ aṣọ àìjọsọ ọ̀rọ̀ preparation gbogbo everything la àìjọsọ suddenly mo tẹ̀bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ́lákò gbé fóònù mi mọ́ ìgbà tó máa pẹ́ náà tí mo ti ti ti máa tó tó máa jàgbà gbé náà ló sọ fún mi pé kò sí ohun tó lè ṣẹlẹ̀ láàrin pẹ̀lú ohun ọmọ mi kí ni mo ṣe fún. mo gbọ́ ni mi ì tí ì gbà kó jẹ́ sọ bẹ́ẹ̀ nígbèyàwó tó kù fẹ́rẹ́fẹ́ yìí fatima sọ tí mo ti pín ibi so àwọn sọ ẹjọ kí ló bẹ ti sọ fáwọn tí mo ti pè é pé ọmọ mi fẹ́ ṣègbéyàwó ah. Ah, kò jẹ́ sọ bẹ́ẹ̀ mo yóò ní nǹkan kan tó ṣe fún. mo ní mi ò ṣe nǹkan kan kí ni mo fẹ́ ṣe fún Fọlá kí ni mo ro lọ sọ́ọ̀tún ro lọ sósì mi ìrí nǹkan kan tí mo ṣe fún. ọ̀rọ̀ yìí ṣò lọ́wọ́ o ó dáa èmi gbọ́ ni omi ò tí ì gbà ó ọmọ tó máa ṣẹlẹ̀ báyìí ó ní ogun bànújẹ́ o bànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ o mo fẹ́ kó nígbàgbọ́ pé ìyàwó ì máa ṣe é ṣe lágbára ọlọ́run ló máa ṣeéṣe wá lọ fọkàn ara ẹ balẹ̀ báyìí fún èmi láyè jẹ́ kémi rí kémi pẹ̀lú ẹ̀ka jọ sọ̀rọ̀ ìyá sọmọ n tó bá wá sọ màá jẹ́ kó gbọ́ èmi mọ̀ pé ó ti ṣeéṣe mo méje bá mi bẹ jọ mi mo kò tí mo ṣe jọ mo bẹ mo ní mo ti fẹ́ bẹ̀rẹ̀ tani mo fẹ́ sọ fún. ó ní alàgbà yẹn sọ wípé tí àwọn bá fi agídí ṣègbéyàwó yẹn ẹ̀mí ọ̀tá àwọn méjèèjì máa lọ síjọ́ yẹn o ah, kí wọ́n láǹfààní ìnáwó ta dá sílẹ̀ tẹ̀mí lọ sí. ọ̀tá kẹ́hìndé adọ́lọ́rọ̀ ní jẹ́ mọ́mọ́. àmì kò rẹ̀ lábúrò ní ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ kan nù yín. ẹ̀yin lẹbi fọlá ẹ wá jọ ẹ bá mi bẹ jọ ẹ má kí tèmi gbé báyìí ta mo fẹ́ rò tèmi fún mọ́mí. ọ̀rọ̀ ìbò yọ̀rọ̀ sùúrù lélẹ́yìn ojú àti mi ládùúgbò gbogbo àwọn ọ̀rẹ́ mi àbùn mi ẹjọ́ àwọn ọmọ mi mọ́mí ẹ̀ ṣàánú. olúwa wí pé ṣe pàtàkì òun náà nífẹ̀ẹ́. Ah níbi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ní ìjọ yẹn lé olúwa wí lọ̀rọ̀ tá à ń sọ yìí olúwa wí ni. ó dùn mí gan ó dùn mí gan ó dùn mí gan. ó ti lọ ibo ló ń lọ nísìn. èmi ò lè fi ẹlẹ with this mood i won't leave you at all pé kò lọ èmi ò lè fi ẹlẹ pé kò lọ pẹ̀lú mood tó wà báyìí èmi ò lè fi ẹlẹ àǹtí oúnjẹ tẹ̀yìn ń ṣe nǹkan. ó ti fẹ́ rédí. wó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ it's okay it's alright o lè kúrò bí bye bye mo ti sọ fún ẹ you can't leave this place like this. all this time bí mo ṣe ń fi. i've understood you now so just forget about it now. ṣe <sighs> ṣe ọ̀rẹ́ mi thank you so much Can you mo wá fẹ́ ṣe báyìí kò i love my new guy too mo dẹ̀ gba àdúrà pé èṣù àti ẹ̀ṣẹ̀ oníyàwó. àmín lórúkọ jésù. agbára ọlọ́run. àmín àmín. that is my amen amen amen just forget about it that's my friend ṣùgbọ́n just. ẹ̀sùn tẹ́fẹ́ sọ. ọ̀gá nǹkan ẹsẹ ẹsùn tẹ́fẹ́ sọ ẹsùn tẹ́fẹ́ sọ ọ̀gá gbàgbà. ọ̀gá ìṣe ẹ̀mí lọ́gà kọ́gà kó máa kó gbàdúgbò ẹ̀. kí ló máa ń ṣe iná. ṣòmọ èjì mi ni let me tell you something tó bá di july ọdún yìí ni máa pé fifty three ọmọ ọdún mélòó lọ́gà ayé tẹ́ ń gbé lọ́gà gangan yóò ọmọ ọdún mélòó kò lè ju thirty seven years lọ ìmọ̀ máa gba ojú ẹ̀ mo bẹ́ sọ̀rọ̀ nọ́ọ̀nù sọ̀hún irú ara sọ̀tà sọ̀ kankan nìyẹn tó ti yẹ wo ohun tí àgbàlagbà tọmọ kékeré bá gun cocoa house kò lè rí mo ti wádìí tó ń ṣẹlẹ̀ nínú ilé mo ti mọ̀ oògùn owó lọ̀gá ṣe má má gbá ọkùnrin lójú kẹ akíní rọ́bìsì tí mo bẹ sọ̀rọ̀ pẹ̀lú èjì mi kókó kó máa wo right kó máa wo left oògùn owó ló ṣe o so lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí i pé nǹkan ọmọkùnrin mi ò ṣe déédéé mọ́ bígbà tí nǹkan oṣù obìnrin bá ń ṣe sége sége sége sége kó tó wá di pé èmi fifty three màá dàbí ọmọ seventy three years tí màá gbẹ lóru mo fẹ́ kó mi o ni mo ṣe ní ká ṣe meeting gbogbo àwa staff kémi já yín sí kẹ́ ẹ lè mọ́ta. ọgbọ́n tí mo sọ fún ẹ mo mọ̀ kó lè gbọ́n tí mo sọ mọ̀ ibi ó bá wà lọ́rùn ẹlẹ́dẹ̀ à máa gbọ́. Mr. Jao. yẹ ayé mi o mo kọ́ fẹ́ǹsì dáàdì mi dáàdì mi sọ̀rọ̀ ayé mi o. mọ̀rẹ́sà ẹ̀ka ìsọ̀ yẹ́sà ẹ̀ka ìsọ̀ ẹ̀kúrẹ́ ìsọ̀ yẹ́sà ẹ̀ka ìsọ̀ ẹ̀ka ìsọ̀ ẹ̀ka ìsọ̀ kò dẹ̀ sọ fún mi kó kà wá bí. sẹ́yìn fún mi láyé kí n sọ̀rọ̀. Mr. Jago. Yes sir. Èmi ń dádì yín. Bẹ́ẹ̀ni sẹ́yìn bàbá wa sayílẹ̀ kó àjọ síbí sà. Ṣé ẹ mọ èjì mi ni? Bẹ́ẹ̀ni sà mo mọ èjì sà. Kí ni èjì mi? Seventy plus ni sà. Ẹ̀yin lọ̀gá wa bàbá wa ni sà. Seventy plus seventy five seventy six sà. Èmi seventy five seventy six. Bẹ́ẹ̀ni sà. Ìyẹn pé léèjì tí mo wà mo ti gbó sára. Èmi rí bí pé mo ìkéré bọ̀ éèjì mi gangan tẹ̀yìn wo seventy six. Emi's Emi's gbọ́rọ̀ mi ni sà pé ẹ bá kóyàn jọba bẹ́ẹ̀ yẹn ni sà. Èmi thirty five ẹ̀yin seventy six sà ẹ̀yin thirty five èmi seventy six. ẹ ẹ sísà n fẹ́ lọ yàgbẹ́ sà ìgbẹ́ ń gbọ́ mi sà. mi gbọ́. ìgbẹ́ ń gbọ́ mi sà. mi gbọ́ mi sà yẹ sà. mi sà. wọ́n ní oníkí o oh, sorry wọ́n lè ní kí n wá èmi kan drop lẹ́tà lẹ́ mo kàn lọ́n tèmi ni àwọn àlẹ́ sọ pé kí n yọjú sí yín. kí ló ń ṣẹlẹ̀ mo rí sack letter mo rí agbádá kò jọra wọn. àìkò lè jọra wọn ṣe rí ntọ́lọ́ ń yàn mi gangan lélẹ́yìí mo ń ṣe orí olórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣé tẹ́ ń bá ní owó tẹ́ bẹ́ẹ̀ ń ṣe lówó tó tẹ́ ẹ nílé tó tóbi tẹ́ ẹ ní mọ́tò tó pọ̀ mi ò ní wọ ṣáàtì kan mi lè lo ṣáàkì mo fẹ́ ṣáàtì ṣe màá ní agbádá tó six thousand kẹ náìtì táwọn ọkùnrin máa ń wọ̀ kẹ máa ń wọ̀ lórí bẹ́ẹ̀ nìyẹn agbádá máa fi ṣe tọ̀dọ̀ mi mo wà ní tọ́lẹ̀tì agbádá mo wà ní kitchen agbádá mo fẹ́ wẹ̀ agbádá ọ̀dà tí ma fẹ́ gbá bọ́ọ̀lù pé mo fẹ́ lọ́wọ́ kọ agbádá máa wọ̀ so agbádá wúlò púpọ̀ it's our culture so torí mi ò tí ì lówó ṣùgbọ́n mo á ń prepare lẹ̀ torí mo kò wó yẹn ń bọ̀ láìpẹ́ yìí. o ṣiṣẹ́ mọ́ ń of course what's the meaning of this? I, Obafemi Ajawo, hereby sack myself from the house. Exactly. Because I don't understand what is going on in this house. Actually. It might affect me now or later in the future. Kí ni gbogbo eléyìí tó? Ṣé wọn kọ̀ dá? Eh, eh, George! George! Àṣọ̀rí pé ah, lórí burúkú ni ẹ sá. Ṣé o kọ lẹ́tà tó bọ̀ ọ̀gá? Ah! Ah! Ṣé o kókó o kọ dáadáa kí ló tó kọ báyìí? understand. Kí ló Ah, á? that is it kilo ló fà òun ló George ìwọ ló kọ letter? Letter to tọ̀dọ̀ ẹ̀dá. ọ̀gá mi ti ṣe tẹ́tẹ́ mi fẹ́ fi sẹ́lẹ̀ ń tẹ̀mí sá. ọmọ kan ló lò ṣé èèyàn máa èèyàn tó yíká kó dọwọ́ bò pẹ̀lú èjì mi màá máa máa máa pretend ẹ wo ọ̀gá àìdá òun ló kọ àbó nǹkan ló kọ èmi ti ń lọ ẹ sáyẹ̀nsì kan lè mọ̀ pé ilẹ̀ sáàkì mi ṣé ìbáwá jẹ́ twenty years kí n ti lówó kí n ti kọ́lé kí n ti ní dráìvà kí n ti wà ókè ní bá tó rí di òkòdòdó wípé n ta àrùpẹ̀ ẹ̀jẹ̀ kọ́lẹ̀ jẹ́ i'm still coming back because you are a good man ní nice day George eh. hello sir hello sir it's me Latif hello sir hope no problem. babalajire ọlájire. kí ló wá ṣe bàbá ẹ̀ báyìí kò sí gatekeeper kò sí bàbá ganlé hello jọ̀ọ́ má binu jọ̀ọ́ ṣé àdúgbò yìí ló ń gbé. ọ̀rọ̀ mi gbọ́dọ̀ tó ti inú ẹ̀yìn mò ń gbé. ẹ́ ṣó ti mírìn náà lọ yẹn. kí ló wá ṣe ń bí. ó rán mi iṣẹ́ ni mo ń bọ̀ láti ibi tán rán mi. wáì tó lọ sí school. mi ò lọ lẹ́nìí ni nítorí náà owó kan tẹ̀ kí n san mi tí san má ló ló ok kò sí wàhálà tó bá jẹ́ pé ṣó ti mírìn ló ń lọ ọ̀nà mi náà nìyẹn bàbá tí mo wá wò ń bí mi ò rí wọn ṣé mo lè gbé dání wá wá wá wá kí ló ṣẹlẹ̀. mi ò mọ yín stranger ni ẹ̀kan sọ pé ẹ fẹ́ gbé mi dání lọ tó ti ní yóò jìnnà máa dé bẹ́ẹ̀ sìn. kò sí nǹkan kan tí mo ṣe fẹ́ gbé ẹ pé mo rí po brilliant lọ bí mo ṣe ń bi ẹ láwọn questions yẹn náà ló sáré dá mi lóhùn kò sí nǹkan kan míì tó jù bẹ́ẹ̀ lọ. mo kàn ní kí n help ẹ náà ni pé kí n lè ràn ẹ lọ́wọ́ sọ màá ṣàbírú ẹ bí mi ò dẹ̀ tí ìbírú ẹ̀ ń sìn máa nírú ẹ̀ bí mi ò nírú ẹ̀ máa bírú ẹ̀ ń jọ kan òun ni mo ní kí ràn ẹ́ lọ́wọ́ má má rí bíi bákan. tó ti fẹ́ lọ ni àbí báwo tó bá ti fẹ́ lọ sílẹ̀kùn. mo dẹ̀ ti ń rèrò kérò èmi ò dẹ̀ ní nǹkan míì nú. bá mi kó pépà yẹn kúrò. 15 on Sunday, sir. Eh? Are you serious? Yes, you will be 15 on Sunday. this quarter Sunday. That's great. I can see why you are brilliant. 15 years. Everybody else could be more 11, 12, between 11 to 13, yeah? Ah, mo only baby fat me. mi mọ̀ kó ti wọ 15 mo máa ń láìkí ọmọ tó rí ẹ bá pé téèyàn bá sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ téèyàn bi léèrè ọ̀rọ̀ tó dáhùn mi ní mind láti celebrate ẹ fún ẹ yes you welcome there. How are you? I'm fine. oh, <sighs> no, I'm sorry. I don't take wine. Ah. And you can't honor me just to take little out of it? No, I'm sorry. I don't take wine, sir. You don't take wine? Yes, sir. You, you, you don't love me. tó bá jẹ́ pé nǹkan tẹ́ máa ń sọ yẹn is true that you love me I love you too. Baby, I love you more. Thank you. I am serious. I mean it. I love you. And I will do anything for you just to make you happy. Thank you. You're welcome. Kí ló ṣe Muripe, no sí nǹkan hmm. Next time tó bá rí ẹni tó jókòó wájú ẹ tí ó na ọ̀nà síwájú bá tó bá jẹ́ lóòótọ́ ló lọ́ọ̀gbẹ́ bó ṣe sọ ìwọ́n àti ẹnu wá. Obìnrin yes na ẹnu yẹn straight na wá bẹ́ẹ̀ na wá kànnà gbà jẹ́ kó wá síwájú yí ọrùn ẹ wá síwájú na wá kó wá kó wá ó mọ kó tó ṣẹlẹ̀ wá wá nà lẹ́ẹ̀kejì kó lè mọ ẹ lára so ilé tó máa nà wá ẹ̀sùn ò ní kó slow wá jẹ́ kó fast ṣó mọ̀ pé ọmọ fifteen years ni ẹ́ o ò really understand nǹkan tí ó wà bẹ́ẹ̀ kò tí ì má léèyàn love yẹn gbogbo nǹkan tí ì má máa ṣe ni bóyá nọwá nọwá kó fast kó fast ṣé ní last one tí a fẹ́ ṣe yìí sìn o lè má lajú kò sí problem wà wà la ẹnu yẹn díẹ̀ la bẹ́ẹ̀ ni pé o fẹ́ fi nǹkan sí la la la báyìí jẹ́ kọ́wọ́ mi gbà báyìí o ti ń kakù má kakù là díẹ̀ sí jẹ́ kó wá jẹ́ kó wá ó máa fast jẹ́ kó wá ẹ pẹ̀lẹ́ wàrà dìde ń sìn ṣe ti dìde jẹ́ kí n mú ẹ round sitting room la wà ó ṣàtìmọ̀ ibi tí àga méjì bá wà báyìí single méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn three sita rí double ni tí tẹlifíṣàn wà lọ́ọ̀kan wọn sitting room níbẹ̀ ó bọ́ jẹ́ kí n mú ẹ round tó yẹ màá mú ẹ wọ kitchen bedroom ńlá ni màá mú ẹ dégbẹ̀yìn ok o gẹ̀tì àbọ̀ òfẹ́ lọ ẹ́ wà á lọ o ṣáàtì mọ bí ibi ló gbà wọlé hmm. ibi yàrá àlejò rèé níjọ́ táwọn mọ́mì ẹ̀ bá wá bí mo tiẹ̀ ti rí bẹ́ẹ̀ <laughs> Okay, okay, okay. <laughs> màmá ti dé. Ah. akọni olówó orí mi. ìyá gbogbo akànnì tí ń wẹ̀ lódò tí gbogbo ọmọdé ń yọwọ́ ọṣẹ tó ń pẹ́ tèmi ni ó gbà tèmi ni kó o mú tèmi ni kó o mú ṣayá baálé mi ṣàlàfíà ni dáadáa ni dáadáa jíde ah, jíde àmọ́ ò tiẹ̀ pè mí pé òun bọ̀. ẹ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi mo fẹ́ fi surprise yín náà ni àmọ́ mo ti pé èèyàn kan àbí méjì tí mo fi lè mọ̀ pé ẹ wà nílé. ìkan náà ọmọ ọ̀rẹ́ mi ló tiẹ̀ bímọ mo wá lókè kí n sáré lọ kí sílé o kó tó di pé ijọ́ mẹ́jọ máa pé kó má yẹ pé ijọ́ mẹ́jọ náà ṣe àmàrí wa ń bẹ̀ n tó ṣẹlẹ̀ nìyẹn bó ṣe wá pè mí pa òde báyìí ẹ ẹ pò ẹ yá fi mi mò ń bọ̀ mo ya tètè ká kúrò mbẹ. màmí ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ah. ẹ jókòó. kí ni gíga kí ni mímu. ẹ ṣàròrà filẹ̀ mo ti gba omi mo ti mú mi lọ ẹ ẹ kí ẹníwà lẹ́gbẹ̀ẹ́ mi. ẹ pẹ̀lẹ́ o. <laughs> mo mú ìyàwó wá hàn yín lè lè ìyàwó bẹ́ẹ̀ ni. ẹ mo dúpẹ́ ọlọ́run o ọlọ́run mà dúpẹ́ títí lọ pẹ́ mi sí ẹ ẹ eh, at last òmùyàwó wa ìyàwó dànù ah, tó nígbà tí mò ń bọ̀ mo wọnú mọ́tò mi ò réèyàn kankan bẹ̀ ẹ eh, wo ṣàlejò yẹn ti lọ tọ́lẹ̀tì tán ni kó máa bọ̀ kó máa bọ̀ ẹ eh, mi ò lè wéjì láti rí ìyàwó mi. <laughs> ìyàwó tí mo mú wá fún yín ìyàwó mi rè ọba mi ṣàdúrà fún. ayé ti ń ṣe mí o ayé ti ń ṣe mí ayé ń bá mi jà ayé ti ń bá mi jà ayé ti ń ṣe mí o yéè ojú mi ti rí ìrìkúrì báyìí ojú mi ti rí ìrìkúrì. wọ́n tó mú wọlé o kéèyàn mú ọ̀rẹ́ mẹ́kún mọ́ yí wọlé kọ́nà oríyàwó tẹ́bí ti bá mi. ìyàwó ọmọ ọ̀dọ̀ wọn ni wọ́n pè é. o rò pọ́ ọmọ ọ̀dọ̀ wa ni ìgbà tó fẹ́ gbómi ilẹ̀ ló bá tí mò ń pẹ́ kẹ́ o dẹ̀ ló rò pọ́ ọmọ ọ̀dọ̀ wa ni ah! mo rò kórìí ò pé. ayé ti ń ṣe mí ayé ti ń ṣe mí o láti lọ pa community kan wá sọ̀rọ̀ mi wọ́ lọ sọ́dọ̀ lájà ṣèkì kó sọ pé iná ti ń jó lórí òrùlé mi kan wá ṣàánú mi kan máa ń wò mí báyìí kó má jẹ kóró mi má jẹ kó má bọ̀ kíákíá mo ti gbé ẹgbàá ní ará àdúgbò gbogbo ará àdúgbò ẹ ṣàánú mi ẹ wá gbà mí o wàhálà ti dé wàhálà ti dé o. kí ló ṣe ẹ́ máa bára jẹ́ tóyún bá dé wọ́n ṣe pariwo pé ayé àwọn bàjẹ́ náà máa dunnú pé ayé àwọn dáa you pray so wà ọ máa wọrí tiẹ máa wọrí tiẹ bíbí ni à nílé pẹ bí ni ẹṣọ ti yẹ dìde dìde stand up stand up kò sí problem mi ni fẹ́ kí èèyàn kan débi máa pariwo lé mi lórí sorry baby mi sorry. kí ló dé tán obìnrin kí ni. ohun tí mo ń rò pọ̀ àkọ́kọ́ mo kọ́kọ́ wò pé gbalaja níbẹ̀ mo wò pé ohun tí mo lérò kan ni mo bá mo ti kọ́kọ́ rò pé ìkọ́ máa kọ́ ejò mi lẹ́sẹ̀ mo tún wá rí wípé ikọ̀ kò kọ́ ejò mi lẹ́sẹ̀ èdò mi wọ́ wọ́ wọ́ wọ́ wọ́ ó wọ́ wọ́ bẹ̀ ó kàn forí sọ bí odò ńlá kan ní dùgún mo ní a kiri. ikọ́ ò lè kọ ìjọ ẹlẹ́sẹ̀ nítorí pé àrùn yìí báyìí ni tọmọ lọ́rùn. àrùn yìí ni tọmọ lọ́rùn. wàá kọ̀ pẹ̀lú ìjẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún i mean fifteen years tó dẹ̀ ti lè gbé ààrẹ yìí. ṣé atótónu bí ọ̀nà ṣe là ló fẹ́ ká máa ṣe báyìí hmm? ṣé ò enjoy ẹ̀ ni. Ah, fọlá orí ò pé lóòótọ́ ò ní ìdìbò náà ṣẹlá ìwọ ṣáà ti wọlé kó wẹ̀ <laughs> mo enjoy ẹ̀ dákun orí bá ṣiṣẹ́ tún lẹ́ẹ̀kan wọ́n yìí ń ro ní brain mi pé ah, ah, ṣé ló dàbẹ̀ ni pé ọmọ thirty five years òun ló bá mi ṣe nǹkan ó kúrò ní mẹ́ẹ̀ẹ́dógún ìtòrí <laughs> ẹni mo ṣe ń sá káàkiri tí mo lọ ń ṣe gbogbo ìmúra wọn mo mọ̀ sọ mo jẹ ráìsì mo jẹ bá o egun mi ti kàn báyìí jẹ kí n sáré tọ. and I'll be right here waiting for you. jẹ tọ dànù. Mm. <laughs> wojú yẹ wojú yẹ wojú yẹ wojú yẹ. <laughs> Fọlá Adéfọlá hàn mí. kò yé mi kò yé mi kò yé mi kò yé mi kò yé mi kò yé mi kò yé mi kò yé mi. báwo. ó wò kó tójọ́ mẹ́ta ọdún ti gorí ọdún yípo àìgbọ́ ìkìlọ̀ ló jẹ́ kó tún fojú kàn mí. kí ló bá kú mo gbà kí lọ ọmọ fifteen years ni mo fẹ́ ọmọ fifteen years ni ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀. ọ ò nífura ni. bí báwo. tó bá jẹ́ pé o nífura gbogbo ọ̀nà lèmi gbà wípé kò lè fura àmọ́ o inú babaláwo ò lè dùn títí kó mú owó ẹ̀ kó lọ́ọ́ fi ra eku kò yé ẹ kò yé wọ kò yé wọ èmi ni àánú tó ń bá sọ̀rọ̀ tó ní gbalaja ní ọ̀nà wa tó ní ìkó òkéjú ẹlẹ́sẹ̀ ìkó òlèkéjú ẹlẹ́sẹ̀. kò sí nǹkan tí wọ́n lè ṣe. ẹjọ́ ẹjọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún un. ẹjọ́ ẹjọ́ bí mo gbé bẹ́ẹ̀. agbára ọlọ́run wà síbẹ̀ ṣùgbọ́n farabalẹ̀ mọ́ mi. Ah, I don't want to see anybody. Yàtọ̀ sí wọ́n nìkan. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ ní sùúrù ẹ máa gbàdúrà. Nurse please excuse us. Ẹ jẹ́ gbàdúrà. Excuse us please ẹ máa gbàdúrà sir. Ẹ ní sùúrù ẹ excuse us. Ẹ ṣàgbọ́n wọn. Ẹ ṣe sir. Doctor, doctor. Please, are you too? I'm I too? Please, I want to see my mother. Please. Please. No problem, sir. Ẹ mú mi jù elsewise. Ẹ má pè mí. Ah, kò sí wàhálà. Mà wà ní eh, ọ́fíìsì. Kò sí wàhálà. Ẹ pè mí. Wọlé. Báwo ni ọkọ mi? Wọ́n mi ò. Ó dáríjì mi mo ti ṣe ìgbìgbọ́. Ó kò ah. ṣe mí. mo fi nǹkan tó pọ̀ pamọ́ fún yín ah, gan o. ìbáwo ọkọ mi ìbáwo. ìwà ọkùnrin ló wà lórí mi ìwà ọkùnrin ló ṣe mí o. Ah, ọkọ mi àmì ibi gbogbo tó ṣe mí. lọ́nà wo ọkọ mi ṣàlàyé fún mi. ẹ má béèrè ẹ má béèrè. and àwọn rooms náà dẹ̀ wà ó wà available. ẹ mo ti ń wo àwọn rooms ẹ náà ń gbẹ omi ò tiẹ̀ tí ní time àti lọ wò dáadáa náà bọ̀ tó máa tó padà wá bí a máa gba bí fifty náà. wow <laughs> thanks for that. ọmọdé adéọsẹ ìmùlẹ̀ adéjẹ ọmọdé kọ́lá èyí ọmọ bá sàǹjẹ pàbó kí ló ṣẹlẹ̀. ìwọ bọ́ yìí lọ ṣe ti change ṣá. bàbá bó ti yàtọ̀ jésù ti gbàkóso ayé mi kọ̀ọ̀kan kí n tán lára ọmọ bá wọn kú dànsákì ni dànsákì la fi mú tàǹgbòrò bàbá àwọn bọ́ọ̀sì sọ mí ngoro pé kí n lẹ́wà àwọn mo ṣe gbọ́ kára àwọn lẹ́yìn débi báyìí wọ́n lè fẹ́ jọba. ọba ti Abẹ́òkúta àbí ti Ọ̀tún. alẹ́ bàbá kí ló yín bá fẹ́ ṣe wẹ́dìn nígbà tí èèyàn fẹ́ jọba ni ẹ̀ẹ̀mọ yìí ayín pọ́ngboro gan àwọn bọ́ọ̀sì òkè lọ́jọ́ wẹ́dìn yìí tí wọ́n fẹ́ parí gbogbo ẹ̀ pátá èmi máa ṣe nǹkan fún yín voluntarily gbogbo ẹ̀ jẹ́ sí mi junction by junction base by base màá mú mẹ́rin mẹ́rin níbẹ̀ àwọn la security inú hall yẹn kò sọmọ táwọn pé wọ́n ń yọ fóònù àbí wọ́n ń jí báàgì àbí kinní kan kò jọ ẹ mọ àwọn olùkọ́ táwọn èèyàn máa wà níbẹ̀ tí ṣíṣí máa bá wọn du ẹ̀bà tó máa bá wọn du jollof rice irọ́ ohun àwọn boys máa ṣe kí ni wọ́n máa de fín gbogbo lẹ̀ gidi gan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa efín gbogbo máa fi flit gbogbo ẹ̀fọn àti gbogbo eṣiṣi tó wá fẹ́ máa dà yín láàmú níbẹ̀ ẹ gbàgbé kò sí insurance cover yín lọ́jọ́ wedding yìí o ok tẹ́ bá fẹ́ pa pátápátá ẹ fi mí ṣe mc àwọn èèyàn máa rẹ́ni débi pé láàyìláyìlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wọ́n rẹ́ni débi pé wọ́n bá ń gbàgbé báàgì wọn gbàgbé fóònù sórí tébù ní tí kankan dẹ̀ ní ṣe aláǹkùá ọba tẹ́ fẹ́ jẹ olórí wo lẹ fẹ́ jẹ lé lórí gangan. olórí. ìyàwó tẹ́ fẹ́ gbé ni mo mí ẹ mọ̀ pé ìgboro ẹyẹ. olórí rèé kí ló ń sọ yìí. àdá filẹ ìjọba pé sí ti amọ́gà ah! èèyàn tímọ́tímọ́ sẹ́ni ò láàrin lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ mẹ́jà lódò nàgà mẹ́yẹ lókè ìròyìn bá fẹ́ ṣe wẹ́ẹ́ ní ẹ̀wọ̀n tábà bẹ́ẹ̀ dáadáa kí má lọ jà ẹ̀wọ̀n èèyàn fẹ́ ṣe wẹ́ẹ́ nìyẹn òdìkẹ́ wọn á ṣàkóbá ń ta gbẹ́gbó gbẹ́nu gbẹ́nu má dá lọ́jà rẹ̀ tábà wà ní site wọn ọba lọ <laughs> ara àwọn tó máa ń disturb wọn gbà ní but now ọlọ́run ti gbàkóso láì bẹ̀ ó ṣe gbọ̀jà rẹ̀ ó ṣe gbọ̀jà rẹ̀. báwo ni payment sa. wa ò ń bẹ́ gan kí a gbé balaye sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí a sáré bẹ́ẹ̀ kò ṣe máa lọ́jà rẹ̀. ṣé bó lọ́lọ́ ti gbàkóso ẹ máa tọ́jú mi tí máa fi kú ní ìwà ìwà wọn lọ sí àlọ́nu mọ́tò máníjà sá ìmá ìpadà wà bí létà ṣé ti yé. ok sá. ẹ ẹ kàn máa ní ìjà tí máa ń sọ fún ẹni yẹn. Ah, ọmọ ló set báyìí ó dùn gan-an ọlọ́run gbà <laughs> níbo ni mọ́mí ẹ wà. Mami. Ẹ má bínú, níbo ni ìyá ẹ wà kí n tó lè mọrú èsì tí máa fún ẹ? Ẹ má bínú, ẹ má bínú. lọ́gbẹ̀dẹ̀ I am very sorry mi ò kí ń ṣerú nǹkan báyìí o èmi o látijọ́ tí mo ti dàgbà tó yìí o mo ṣe rí but mi kàn mọ nǹkan tó ṣẹlẹ̀ ibo ló ń lọ jẹ́ ká jọ máa sọ̀rọ̀ lọ. no má wọrí nítorí ẹ̀kọ́ ni mo ṣe wà ń bì báyìí. <laughs> mo mọ̀ pé torí tèmi kọ́ ló ṣe wà ń bì bọ̀ mo lè ẹ̀pẹ̀ náà akákànjọ ògòyẹ. a ní kó máa lọ ìwọ kọ́ ni mò ń dúró dè. <laughs> mi mọ̀kàn tí mo gbádùn lórí bó ṣe sọ̀rọ̀ ẹ̀ ó rà pé mi ò lóbìnrin kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí ni máa ń lọ ìwọ kọ́ ni mò ń dúró dè ó dà mo fi ọlọ́run bẹ́ẹ̀ mo fi ọlọ́run kọ́ ẹ lọ́rùn mo fi ọlọ́run mo fi jọ jẹ́ kí n gbé ẹ jọ. ó fọlọ́run bẹ̀ mí. please please please please sorry <laughs> yes uh, oh, thank you thank you thank you bébé <laughs> ó dùn mí gan pé mò ń kọjú lọ síbi kan ó mọ̀ kí mo sọ fẹ́ kó n fẹ́ lọ sí ọ̀dọ̀ tí lọ mi nípa wedding tí mo máa ṣe very soon má bínú sí pé mo tún sọ eléyìí náà mi ò ń parọ́ ni o you see mo really enjoy ẹ̀ gan plan tí mo ní fún ẹ̀ gọ̀gọ̀ báyìí ó kọjá pé kí tá a ṣe yìí o yes. I ma create time to jẹ́ pé mi àti a máa jọ wà dáadáa tá a máa lè enjoy ara wa mọ́ ju báyìí lọ kò ní dábẹ́ ni pé mo kàn take advantage yẹn pé mo rí ẹ lẹ́yìn and bí mo ṣe ń wo ẹ̀mí fúnra mi mọ̀ pé o kì í ṣe ẹja kékeré ẹja ńlá ni ẹ respect mi o honour mi àṣẹ gbogbo ilé ìta ṣe thank you so much owó tí mo fún ẹ wọ́n kàn fún ẹ ní o kàn bá mi dìyẹn mú kó tó tó thirty minutes ní sítorí mi mo kó to ṣe network bí mi lè rí call nǹkan mi ò lè check Instagram mi lè ṣe anything you know what kó tó tó thirty minutes máa send owó tó tó two hundred thousand naira sí you smile thank you so much thank you then eh? máa gbé ẹ yẹ yẹ ìdọ̀bí ìdọ̀bí ìdọ̀bí ìdọ̀bí tí wọ́n ti yẹ. jókòó síbẹ̀. ìbẹ̀jẹ̀ jókòó. mo ní kó jókòó síbẹ̀. ẹ̀rù ń bà ẹ́. ẹ̀rù bà mí. àyẹ̀ ń já. àyà mi ń já. mo fẹ́ràn ẹ nítorí pé ojú ọkùnrin tí kì í parọ́ àìmọye ẹlòmíì ló máa ń parọ́ nítorí ìgbádùn ìṣẹ́jú márùn-ún tí wọ́n fẹ́ ṣe àmọ́ ò mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bó ṣe fẹ́ rìnrìn àjò ẹ gbogbo ẹ̀ ló sọ fún mi pátápátá ó tún sọ débi wípé òun ní pẹ́ ṣe ìgbéyàwó ó bá mi lájọṣepọ̀ tán fún mi lówó. <laughs> Ṣé o rí ọkùnrin tójú yín máa ṣe wápé wápé wápé tẹ̀ jẹ́ olójú kò mú ò lọ torí pé o ò parọ́ nítorí pé tó bá yẹ pé ṣe ló parọ́ fún mi ni <laughs> ó yẹ kó má jàrá ayé kó má jàrá ọ̀run torí pé o ti bá mi lájọṣepọ̀ àmọ́ ọ̀rọ̀ tó pa ló máa jẹ́ kí ìyẹ́ kó mọ níwọ̀nba. mẹ́ta ni ìkìlọ̀ ìkìlọ̀ àkọ́kọ́ o gbọ́dọ̀ bá obìnrin kankan ní àjọṣepọ̀ débi tó máa gbé sílé gẹ́gẹ́ bí ipò fẹ́fẹ́ yàtọ̀ sí ẹnìkan ṣoṣo ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé mẹ́ẹ̀ẹ́dógún ni mí. ẹlẹ́ẹ̀kejì o gbọ́dọ̀ ṣèyàwó fún un tí ayé máa gbọ́ tí ọ̀run máa mọ̀. ẹlẹ́ẹ̀kẹta rèé o ṣé orí ibi tó wọ̀ lẹ́nu yìí o gbọ́dọ̀ wọbẹ̀ lẹ́ẹ̀mejì o yé yé yé ah, kò sí dẹ́rọ ẹ̀yin mi ti jẹ ẹ̀yin mi ti jẹ ẹ̀yin mi ti jẹ ah, ibùgbé gbẹ̀dẹ̀ mi ibùgbé gbẹ̀dẹ̀ mi tẹ̀lé mi bẹ́ẹ̀ pé máa ní ìjà máa ní ìjà máa ní ìjà ah, mo dáràn ìtàlélẹ́ ìjásí ìtẹ́lójẹ́sẹ̀ yìí mi ti bẹ́ ṣe ìtẹ́lójẹ́sẹ̀ máníjà. mo ti rí ibi tó kú sí ìjà mi o. Lọ!

àṣírí ẹ̀kọ́ ó máa tú lójú ewé ayẹyẹ mi ó má di yẹ̀yẹ́ kẹ́kọ̀ọ́ má dògbò láyé má fi mí ṣẹlẹ́yà ó sọ gbé mi lékè tètè. sókè aráyé àrọ̀ mi gbígbóná sí i ọwọ́ epo lọ́mọ aráyé ń bá ní lá láyé ò fa àbàdà wọn kì í máa í bá ní tètè dá mi lóhùn.